ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار adúgbò fún Allah subhanahu wa ta'ala atọ̀rọ̀ sí àtúnyẹ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àlékún tí ọlọ́ọ̀bà àdìjọ́lá àlékún orí àjẹsí tí ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́kọ̀ọ́bà mú àwọn tàbí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alayhi wa sallam nítorí ọjọ́ ìgbéyàwó yàtọ̀ yàmà lónìí ibi tí ọjọ́ kejìlá nínú oṣù Ramadan ní ọdún fourteen forty two lẹ́yìn ìjọba asra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh pẹ̀lú ìyọ̀dà Allah subhanahu wa ta'ala wọn náà máa tẹ̀síwájú lórí àlàyé tí à ń bá bọ̀ nínú suratul Bayyinah. ẹ bá ti sọ̀rọ̀ ìfún ara wa lánàá pé inú suratul Bayyinah ọlọ́run bá lè jọlá ó sàlàyé fún wa nípa ìdí sí àwọn àlùkù láàbù méjèèjì àti àwọn àbàdàbò àwùjá àlùkù àwọn ẹlẹ́gbọ̀n síwájú kótó ní pé alẹ́sọ̀lá wà lẹ́yìn sálàmù dé wàtá alẹ́sọ̀lá wà lẹ́yìn sálàmù dé káàmì ojú dé gbogbo wọn pátápátá wọn bẹ lórí tí wọn ṣe wọn bẹ lórí àlù wọn bẹ lórí ìpàǹkà ní ìpapọ̀ mọ́ ọlọ́run bá àdìjọ́lá àgbàdo alẹ́sọ̀lá wà lẹ́yìn sálàmù dé ọlọ́run àdìjọ́lá ni wọ́n sábà rọ́pò lẹ́yìn náà ó ti ti sáà ilà nígbà ayé máa jà àtìwọ́n pẹ̀lú báyìí nà. tó àwọn alùpùpù wọn ò yá gbára wọn àgbà sí àlàyé sí. ẹ̀rí pé àgbáyé náà àlàyé yìí òun náà lọ́wọ́ bá àlùkẹ́ láti tún fún wa lókè nínú ayẹlẹ́ kejì tó ní rasulun min Allahi yàtúrú suhufan mutahhara. àlẹ́ bí sọ̀rọ̀ báwa ní ọ̀sán òun náà ní àlàyé tọ́lọ́wọ́ bá rí ọlá ní gbẹ́sí ó wá sí ó wá sí òdodo orílẹ̀ fún gbogbo àwọn tí bẹ láyé látara bẹ́ẹ̀ nínú àwọn ààrùn sudan ààrùn àwọn Yahudi ó jẹ́ pé wọ́n gbà fún ànábì sallallahu alaihi wasallam wọ́n yá para wọn àwọn kan gbà fún ànábì inú wọn ni Abdullahi bin Salam radiyallahu anhu inú àwọn Nasara ààrùn àwọn táwọn náà ṣe kí ni táwọn náà rí bí àpòdodo ah, ló dé yìí àlàyé ọ̀rọ̀ wọ́n gbà fún anabi sallallahu inú wọn ni anajashi tó jẹ́ ọba habasha òtẹ́ẹ̀bẹ̀ náà ni a rí nínú àwọn alùsùnkún àwọn ẹlẹ́bọ tó ti ẹ̀jẹ̀ àwọn náà wọ́n pọ̀ jù ni wọ́n gbà fún anabi sallallahu alayhi nígbà tí bẹ́ẹ̀ ni àwọn kan ta kú aláwọ̀ nígbà mọ́ ọlọ́run bá àlùsọ̀ láwọn tẹ̀síwájú àwọn èèyàn ti wá pín sọ́nà méjì àwọn èèyàn ti pín sí kèfèrí wọ́n ti pín sí mọ̀mìnì ọlọ́ọ̀bá àdìgbọ́lá wá fẹ́ sọ ìdájọ́ àmì ìdìbò wa àwọn ìdájọ́ ọlọ́ọ̀bá àdìgbọ́lá dá àwọn ènìyàn àtàwọn àlùjànnú méjì náà ni wá wa minkum mu'minun wa minkum kafir so àwọn mọ̀mìnì bẹ́ẹ̀ àwọn kèfèrí ń bẹ nínú àwọn èèyàn àti nínú àwọn àlùjànnú ẹgbọ́n àlùjànnú náà sọ pé wàmínà mùsùlùmọ́n wàmínà wàhánà mínà mùsùlùmọ́n wàmínà dúnà záàrí ibi ń bẹ nínú wa àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ń bẹ nínú wa wàmínà dúnà wàhánà mùsùlùmọ́n wàmínà alqasitun kò í bẹ́nu wa tó jẹ́ pé mùsùlùmí ní sì ń bẹ́nu wa tó jẹ́ pé kí ni alùpàọ̀sì tó wù yàní àwọn tó ti kí ni àwọn tó wù sí déédéé ní òdúró déédéé lẹ́sìn ọlọ́run bàbá ìjọba wàá nà nínú sọ àdéhùn wà mí nà tó nà dáàrí kó nà sọ̀rọ̀ ti kọ̀kọ́ ìdàdà wọ́n láwọn ẹni lè bẹ́nu àwọn tẹ lẹ́gbàá tó ti pé tí wọ́n ti fún wa sí mùsùlùmí àtàwọn tó ti mùsùlùmí mùsùlùmí náà tó wá wà ní ìlànà tó nà dáàrí àwọn ẹlòmí ní bẹ́ẹ̀ tó yẹ pé ẹ̀bùn náà ni wọ́n àwọn mùsùlùmí náà ni wọ́n nínú àwọn àdìjẹ̀nú ó nà ikọ́ ti dàdá ojú ọ̀nà ọ̀nà ìṣiríṣi ni wá so eléyìí túmọ̀ fún wa ipe bí ṣe ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn náà ní bẹ́ẹ̀ náà àwọn àdìjẹ̀nú torí pé àwọn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àlìjẹ̀nú náà ọlọ́ọ̀bá àlìkẹ́ láti gíní ọlọ́ọ̀bá àlìkẹ́ ọlá ìwọ̀ fáwọn náà lọ́rùn so àwọn àlìjẹ̀nú n'i ní àwọn òní ànẹ́bì kan láàrin wa so ànẹ́bì tọ́lọ́ọ̀bá àlìkẹ́ ọlá rìsáàlà dáwà Nabi sallallahu alaihi wasallam náà wọ́n gbọ́ ní wọ́n fi dé kíni ní wọ́n fi gba Islam qul uhiya ilayya annahu istama'a nafarun minal jinni wa qalu inna sami'na qur'anan 'ajaba yahdi ila rushdi fa amanna bihi wa lan nushrika bi rabbina ahada

fáwù yẹn fáwù sàbàdíyà yìí pàbí sábàdí ìdáyà tó ní ìlà ròyì àmàlà àbí a ti ní pé ojú ọ̀nà tó sọ òun náà ní pé kíni òun náà ní pé yẹn lọ àwọn ti kíni a nígbà gbọ́ sí i a ti ní pé a nípa nǹkan tí wọn nípa bá wọn láti lọ. so látàrí eléyìí méjì náà ní èèyàn kèfèrè àti mòmìnir tó bá dijọ́ gbéra kìáàmà kèfèrí àti kèfèrí àti ìdínà ní bẹ́láyé àmọ́láyé ní kí àwọn kèfèrí tó pín sọ́nà méjì àwọn kan bẹ tí wọ́n lè gbé kúrú wọn hàn wọ́n lè fi hàn síta pé kèfèrí làwọn àwọn kan bẹ wọ́n fi tí wọ́n pamọ́ sínú ni ẹ̀ nítorí nǹkan kan bẹ́ẹ̀ nítorí ẹ̀rù àbí bẹ́ẹ̀ nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ àbí bẹ́ẹ̀ nítorí nǹkan tí wọ́n fẹ́ rí láyé àwọn wà á fi kúrú wọn pamọ́ sínú ẹ̀ àwọn ni wọ́n pè ní mùnáfíkì àwọn náà ni wọ́n pè ní munafiki ọlọ́run bá nípa sọ pé yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun wọ́n láwọn ń tan ọlọ́run bá nípa ọlá ẹ́ wọ́n ṣe nínú wọ́n láwọn ọlọ́run ọlọ́run náà sì wọ́n wa khadi'uhum yukhadi'una Allaha wọ́n láwọn ń ọlọ́run bá nípa ọlá àti àwọn tán gbọ́lọ́run bá nípa ọlá gbọ́ wa ma yakhda'una illa anfusahum ọlọ́run bá nípa ọlá ní wòsàn ẹ̀ka wọ́n tara wọn abọ́jútólò ń sùn ẹ́ nígbà tí ó sùn kọ́ ẹ́ abọ́jútólò ń sókè ní tólóhun díjú àbí abọ́júwárò ń díjú àwọn àgbà nígbà tí ò díjú tẹ́lẹ̀ sí lórí sani wá ń tà so ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ó wá ròyìn nípa wọn láwọn mùnàfíkì ọlọ́ọ̀bá àríkẹ́lá ní wọ́n ìdálẹ̀kú lẹ́rí na àmànú kọlu àmànà tán bá pàdé àwọn mùnìní ó làgbọ́lọ́gbọ́ wọ́n ìdá إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون كما تواجد أو إسي أو شياطين àwọn tó jẹ́ pàwọn tó ṣe kíni wọ́n jẹ́ tí wọ́n láyé àtún kèrè rí wọ́n gbé tí wọ́n hàn قالوا إنا معكم wọ́n máa sọ fún pé àjẹ́wà pẹ̀lú yóò إنما نحن مستهزئون àwọn àfi àwọn mùsùlùmí ẹ̀ àbí wọ́n ti yẹ́ ni àbí wọ́n ti yẹ̀yẹ́ ni ìdẹ́ ìdájọ́ lọ sí ẹ̀hùn pẹ̀lú wọn àbí wọ́n tẹ̀bẹ̀ ni ìdẹ́ ìdájọ́ ti gbé ẹ̀hùn tí ó ká ń sọ ìgbé àsìkò rótó mọ́tò wá pè wá ẹ àjòjì tó àwọn òsìmọ̀ pé mùnáfìkí ni wá tó ọlọ́wọ́ bá lẹ́kọ́ jú ẹran pé tán fẹ́ lọ lè kírun ọmọ òkúta àlà wọ́n òròjú ni wọ́n fi dìde lọ lè kírun yọ̀rọ̀hún náà wọ́n sì máa ti kárí ní ọya ẹ̀dá lọ lè kírun wà láyé àti mùnáfìkì àti kèfèrí àlùkùfùrù millatun wahida kèfèrí náà ní gbogbo wọn nígbà tàbí àtọ̀ láyé ní pé ẹnìkan lè ti ẹ̀ hàn ẹnìkan fi ṣe pamọ́ tọ́lọ̀ ọba àlekọ́lá sọ pé innal munafiqina fi ad ní àwọn mùnáfìkì tẹ́ rí ìsàlẹ̀ ìsàlẹ̀ inú ọ̀gbun náà náà ní òun jẹ́kẹ́ yóò dá àwọn tó wù láti fi láwọn gẹ́gẹ́ náà lọ́nà ọba àríkẹ́ olóògbé ni yóò lè fi wọ́n sí sàlẹ̀ sàlẹ̀ nù ná alìjàzá min jinsil amali tó irú iṣẹ́ tí wọ́n ṣe òun náà ní irú ẹ̀ka àti kèfèrí àti abẹ́ kèfèrí náà gbogbo wa ọlọ́ọ̀bà àríkẹ́ láwọn sọ fún wa pé إن الذين كفروا من آل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اللهم عليك لاني إن الذين كفروا دجل والكفرين من آل الكتاب مما وتافجرة eh الذين كفروا ìtumà rẹ̀ nínú tọ́lọ̀ bá àdìjọ́ látọ́ bí kéèkéé ní ẹ̀ẹ́jẹ́nà gbogbo rẹ̀ ní àṣẹ̀bí nìkan ẹ̀ẹ́ ní àṣẹ̀bí ìdè ní apá kan kọ́ ní túmọ̀ rẹ̀ ní kíni ní ìbùdó wà lè bàyà láti sàlàyé pé àwọn owó ní tètè rí ẹ́ ní ààrẹ kìtàbù àwọn tí wọ́n jẹ́ ààrẹ kìtàbù lẹ́yìn bàtà náà ti dé ní òbàbá nàbí tètè rí ni wọ́n wà ní mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ rí ni wọ́n ọmọ wá ní gbogbo wọn pátápátá nínú náà ọlọ́wọ́ bá àlejò lára àwọn kòkè rí àwọn tí wọ́n já lórí kìtàbù àtàwọn tí wọ́n ti kíni àtàwọn ọ̀tẹ́ bọ́ ìdájì jahannam ìdájọ́ ọlọ́run ìbọ́lọ̀ bá wá dájọ́ tẹ́nìkan lẹ́tọ̀ ẹnu ẹnìkan tà kó wá ìdájọ́ ọlọ́run bá àlejò lápadà tẹ́ẹ̀kú máa sọ fún wa pé kírísítẹ́nì ṣe kí ni kírísítẹ́nì ní wọná tó bá kú tó bá kú lé kírísítẹ́nì wá ní kírísítẹ́nì ní wọná dáàmú dúró bẹ́ẹ̀ fi ìdájọ́ rẹ̀ áyà kan ní báyìí ị na sábà rúmi ní àárín ìta àdúgbò ló ti fẹ́ fi na àwọn nǹkan wọ̀nyí àìnímà ẹ́ àti ìláyà níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá lè àwọn ẹlòmíì tí wọ́n jáde ní wọ́n sọ̀rọ̀ ẹ́ aburú

man lam yukafir eh, al-mushrikin aw shakka fi kufurihim aw sahhaha madhhabahum kafara ijma'an ẹni tí kò bá pé ẹni tọ́lọ̀ ń ṣèdájọ́ lélé pékèlè nínú bóyá ó jẹ́ àwọn ẹlẹ́bọ ni sáwọn àwọn amẹ́dẹ́tìlá ọ̀sán ni àwọn tó ń bọ̀ta àbáwọn tòkèrè ló jẹ́ pé àwọn kírísítẹ́nì fún ògbọ́lọ́ọ̀bà àdìsọ́lá gbọ́ ẹni tí ò bá ti ní ẹni tí ò bá ti pè wọ́n kéde yìí

ẹ ọ̀nà dáadáa pé oní àlùfẹ́ kí ni olóyàtọ̀ irọ́ ni o ṣé jésù ni wọ́n ń pè ní ṣé bí ọba fẹ́ dúpẹ́ lórí oore tó tọ́lọ̀ bá ṣe fún ọ ṣé o ṣé o jésù ni wọ́n máa ń wí àwọn ọmọ ṣe jésù tó wá sáànù rẹ̀ àbí lórúkọ jésù ló máa wí pàtó bá fẹ́ ṣe nǹkan ọlọ́run bá àlejò ọlá làwọn ń jọ́sìn fún Allah ọbẹ̀ yọ̀ fún tuntun àwọn ń jọ́sìn fún jésù wọ́n ń jọ́sìn fún jésù ní ọ̀nà àárọ̀ tó jẹ́ pé jésù ò sọ̀yídàní ọlọ́wọ́n bá àlejò láti fún wa àwọn tí wọ́n jẹ́ kéde rí sọ ọ̀nà tí wọ́n gbà àwọn ọ̀nà tí yẹn máa gbà ti rí àwọn ará rí nínú àárín àwọn tó jẹ́ àárín ni a fún kíra lára ní sọ̀láwà adé fún wàá gbàgbà nàbí tẹ́ ń pa ti sọ́lẹ̀ pé ọlọ́wọ́n bá àlejò lá ní para àwọn kan láwọn òtẹ̀lá nàbí àwọn tí òtẹ̀lá nàbí mu àwọn náà ní ilẹ̀ lẹ́bí náà káfà rúmi náà lè kíkà àwọn náà làwọn kékeré nínú àwọn àlè kíkà àwọn náà wọ́n bẹ ń pè ní àṣíríkù bìlá ẹ̀ òun náà ní sọ́ọ̀kù háàbì ti hákìláì subhanahu wa ta'ala li ghayrihi òun náà ni ẹ̀tọ́ ọlọ́ọ̀bá àlùkíọ́lá tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ pọ́nbélé tí ìwà lọ lójú gíní tí ìwà gbé bẹ́lú méjì yàtọ̀ sọ́lọ́ ọba àlùkíọ́lá tó ilẹ̀ láti máa rí pé táà bá ń sọ̀rọ̀ nípa mùṣírikù ẹ̀ kìí ṣe àwọn olóòṣà nìkan náà jẹ́ bẹ́ẹ̀ àwọn tó gbókùtà kalẹ̀ mahabba ó lè máa ṣe ẹ́ ó lè máa ṣe ṣíríkú alìsíyàr ó lè máa ṣe ṣíríkú mùsàbà so ó lè jẹ́ pé ìtẹ̀lé tí ó máa tẹ̀lé tó yẹ kó tẹ̀lé lọ́wọ́ bá kó tẹ̀lé lómi lẹ́yìn ọlọ́run ṣíríkù ni yàtí ó ti fa ìlú nípa pọ̀mọ́lọ́wọ́ bá àlìsọ́lá ní ti ó lè ṣe ṣíríkù níbi màhábà níbi ìfẹ́ yóò ṣe gíní yóò nífẹ̀ẹ́ yàn gẹ́gẹ́ bí Ọ na ìfẹ́ rẹ̀ ga ìfẹ́ rẹ̀ ga lọ́kẹ̀rẹ̀ ìfẹ́ ọlọ́wọ́ bàbá ìfẹ́ lálọ́ bó lẹ́sìn máa mà ẹ́ òun náà nígbà tí ọlọ́wọ́ bàbá ìfẹ́ lábá pàṣẹ téèyàn wá fẹ́ràn ẹ̀ nìkan débi pé á ìfi fẹ́ràn rẹ̀ tó yìí ẹ̀yìn lè tẹ̀lá ìfẹ́ ọlọ́wọ́ ó wá gbé àti nítorí bó fẹ́ràn ìfẹ́ ipe kó wá lọ lè ṣe tí ọlọ́run bá rí gbẹ̀rẹ̀ àìkọ́ mọ́tì. nínú àwọn tí a máa bí rí adùn ìnígbàgbọ́ òun náà ní pékin ni òun náà ní ayẹ̀kún Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma òun náà ní kí ọlọ́wọ́ bá àlùfẹ́ láti ànábì sallallahu alaihi wasallam fẹ́yìn ó fẹ́ràn ọlọ́wọ́ bá àlùfẹ́ láti ànábì ju àwọn ẹlòmíkan báyà wọn lọ. bẹ́ẹ̀ bá ti gbé bẹ́ẹ̀ nínú nígbàgbọ́ ó fi èyí gbàgbọ́ rẹ̀ ìfi ọlọ́run máa lékè ní ìfi ànábì máa lékè ní nínú ọdún yìí ọgbọ̀n ẹlòmíín wà ní ìfẹ́ owó ló lékè lọ́kà rẹ̀ jùlọ lọ ó fẹ́ràn owó jọlọ́ lọ ẹlòmíín fẹ́ràn èèyàn jọlọ́ lọ ẹlòmíín fẹ́ràn ìyàwó rẹ̀ jọlọ́ lọ ẹlòmíín fẹ́ràn bàbá rẹ̀ jọlọ́ lọ ẹlòmíín fẹ́ràn ọmọ tó bínú jọlọ́ lọ ẹlòmíín fẹ́ràn ọkọ rẹ̀ jọlọ́ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbé ẹ̀tọ́ lọ́wọ́ bá a lè sọ láfẹ́ dáàbì ẹlòmí nígbàgbọ́ wípé àwọn kan bẹ̀rẹ̀ tó ń darí ayé lẹ́yìn ọlọ́wọ́ bá àdìjọ́lá àwọn kan bẹ̀rẹ̀ tó lọ́wọ́ bá àdìjọ́lá kó àkóso ayé tí ó gbé tẹ́ ẹ bá ti pè wọ́n ẹ́ ó sì kí ni ó sì mọ̀ dá ilé òun àwọn gáwùsù ẹ́ àwọn túbí méjì ní ìpínlẹ̀ mọ̀ yọ́lọ́ àwọn gáwùsù àwọn àwùsáàdù àwọn àfitọ́ọ̀mù ẹ́ tó wúbá àwọn wọ̀nyí nísìnyí àwọn onísúfí àwọn gbà pé gbogbo àwọn tàà dápọ̀ onísìí pé àwọn kan ni tó jẹ́ pé kíni tó jẹ́ pé wọ́n jọ ń darí ayé pẹ̀lú ọlọ́run ní nǹkan tó jẹ́ pé kò tẹ́rì láti náà al-Qur'an wala min as-sunnah wala min as-sunnah ti sahiha kò sí àdíbì kan tẹ́wà rí pé ah, àdíṣì lọ́dà nábì ó lára bíà ẹ̀yẹn tánàbí wa ń sọ fún wa pé àwọn kan bẹ káàkiri ní kíni táàkiri láwọn ẹnìkan bẹ káàkiri ní gáúsù òun náà lè lé ní gbogbo wọn lẹ́yìn náà ló kan àwọn ẹ́n ló kan kútú àwọn àpọ́bù lẹ́yìn náà ló kan àwọn àbùdálù lẹ́yìn náà ló kan àwọn wá jà lórí kíni wọ́n mọ̀ wá jà lórí òfurufú eléyìí ni òní gáúsù òní gáúsù bíi gáúsù sàmáì ní mo ti jẹ́ dákùnjẹ ìyá rí gan náà lórí ọláwà ní rẹ̀ àwọn nǹkan tí ò ṣe àwọn ọ̀rọ̀ tí ò ṣe proof àwọn ọ̀rọ̀ tí ò ṣe proof àti kíni àti kéyò ṣe kíni àti kéyò kéyò gbé láta ìṣẹ́gbẹ́ kan náà àwọn tún bí wọ́n tó bá wọ́n tó tàtọ́wò nínú àwọn mọ́jẹ̀ ìbúdúwò fún ọ ó wà níwájú ṣéwù rẹ̀ bí ìgbà tó kù bá wà níwájú ẹni tí ń wẹ̀ jẹ́ pé ibi tó bá ti ní ìsìnkú ọmọ olùkú kan ní ìsìnkú wọ́n máa yí lọ tó wá wù wọ́n lè yí ọrùn rẹ̀ tọ́sùn wọ́n lè yí ọrùn rẹ̀ tó sì kò lè ṣe kankan wọ́n ní bí wọn náà ṣe wà nù níwájú ṣéwù rẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé ṣé ń wo máa mu tí mùrídì òsì ní sọ̀rọ̀ òun náà ló fà tó fi jẹ́ pé ṣé ń wo ṣe kíni yóò fẹ́ ìyàwó mẹ́jọ ṣé ń wo máa mú àwọn ìyàwó mùrídì yóò máa mú wọn bálẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n sì ẹni lọ lè ní àwa ti ṣe kíni àwa ti ṣe èèyàn sí ìtọ́lọ̀ ń wí fún aláìní pé wà á fúdúrọ̀ bákà máa jọ́ sí fọ́lọ́run tó ti kíni tó fi dé ipò yẹ̀kí àwọn nípò yẹ̀kí ni àwọn ti dé bẹ̀ẹ́ sáwọn tó kò ní ìdá àwọn sí ọ̀nà ẹ̀yà máa lọ sí ọ̀nà so àwọn tó fi àwọn ni wọ́n ní kíni àwọn ni wọ́n ní gbogbo àwọn ẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kíni yóò takò lákàì wọ́n ti wá mọ̀ pé yóò takò lákàì ó kọ̀kọ́ ní kò sí kíni ó kọ̀kọ́ ní kò gbé lákàì jẹ́jẹ́ náà wọ́n lè gbé lákàì jẹ́jẹ́ náà nínú àwọn ọ̀rọ̀ tó mọ́ fi dé wọn wọ́n máa ń ṣe ụka wọ́n ní ṣéwùká jọka ń lọ ọwọ́ aṣọ fáwọn ọmọ rẹ̀ ó ní wọ́n ya Allah ẹ̀yà máa pe wọn ẹ̀yìn ń lọ lérí omi ọwọ́ á ń lọ lérí omi ní wọ́n ń pe ọlọ́run tiẹ̀ àwọn ń òun ti dọ́dọ̀ àwọn òun ibi tí jẹ́wù ti múnà ìdàgbọ́bà ìbáàlò ẹ̀wọ́ tó ní àwùlẹ̀ máa pé jẹ́wù wọ́n ní mọ́ ti pé wọ́n láti pé yáà láàbá ẹ̀wọ́ká tẹ̀ rí ẹ̀wọ́ àmìtì kìíní wọ́n wà fi kíní wọ́n wà fi kóòdì àwọn mùrídí tó náà ló pàdó jẹ́ sẹ́ mọ́jọ yà ẹlẹ́nu tẹ́ ẹ bá rí jẹ́wù tó jẹ́ pé kò lè ta fásí àti ó dá ẹ sì rí pé pòfẹ́sọ̀ fẹ́ náà mùrídí rẹ̀ pòfẹ́sọ̀ yóò wà náà mùrídí rẹ̀ ọdún ti máa ìyá ti yóò máa rábàbà fọ́nà yóò máa rọ́kà tí mo rọ́ka séwù ilé òbá pẹ̀lú ẹ̀ka ló dáhùn lẹ́bẹ̀ẹ́ wa ó bá gba sárárì ẹ̀ tí a séwù ti wà nù rẹ̀ séwù ti òtítí dáká sáfíà kàyí kò sí nǹkan tó fà tó dára pé kí ni ẹ̀ àwọn tó kí ni wọ́n gbé làákà ìṣe ẹ máa ń sọ̀rọ̀ làákà yìí ẹ sì máa ń sọ̀rọ̀ kí ni ẹ sì máa ń sọ̀rọ̀ zọ́ yìí kòránì bá ń ka ìgbọ́ ìlọ́dọ̀ wọn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ zọ́ yìí o wọ́n ní bá ti nìyí òun náà lọ́mọ sọ pé ọ̀rọ̀ kan o ọ̀rọ̀ nulé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ta kò sí títí nínú ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́wọ́ bá àdìsọ́lá gbogbo ẹ̀ ọlọ́wọ́ lànàbí sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí alimami ali rọ́bì aláwọ̀ ali ẹ̀ tí ali sọ pé hajj tó náà hajj àti òkú ẹ máa bá àwọn yẹn sọ nípa bílà ní ìbámu pẹ̀lú làákàyè wọn kọ́mọ wá sí kíni kọ́mọ wá pé ọlọ́run bá àdìsẹ́ ọlá ní ọ ọ̀rọ̀ yìí ní ìsìnkè sọ̀rọ̀ ọdún léwu ẹ̀ kìí ṣe kíni kìí sọ̀rọ̀ inú ilé eléyìí ni pé kéèyàn ṣe kíni kéèyàn ṣe mọ̀wá àti òkú sáwáyàn yàní kéèyàn ṣe kéèyàn pọ̀ sí dáa lẹ́gbọ̀ àwọn tẹ̀yìn bá sọ̀rọ̀ látòkè ìdíwà làwọn ẹ̀kọ́ ọmọ primary school ẹ̀ ọmọ primary school àbọ̀ ọmọ nursery ẹ̀ ẹ̀ wá lé ọmọ nursery school ní ń kọ́ ní kíni ẹ̀ wá lẹ̀ ń kọ́ ní Eh, ilmu balaga ọmọ primary school ní ìlà pẹ̀lú eréjì ẹ wá lè kọ́ ní almiros ilmu miros ọmọ nursery school àbúwá wà school nursery school ní ti báyìí ẹ wá ń ọmọ nursery one ẹ ń kọ́ nípa ọmọ tí nursery question ni òun kà máa wo ni pé kí sí àwọn ẹni náà ní pé bí làákàyè bá ti rìn òkúta ní lọ ni pé kìí ṣe àwọn tí wọ́n forí kalẹ̀ bóòsà àbí àwọn tí wọ́n gbẹ́gi léèrè àwọn nìkan ni wọ́n máa ń pè lẹ́lẹ́bọ̀ wò èyí táwọn èèyàn máa ń ṣáájú nù mú ni àwọn alẹ́lẹ́bọ̀ ni wá nígbà tá a fi ṣe èdè bá gbé òṣèlú kìnnìkan kalẹ̀ tá a fi ríbalẹ̀ fún a sì máa sọ́kò sí kìnnìkan wọn ò sì rí ká gbé kìnnìkan lọ sórí ìta mẹ́ta àwọn ti wá jẹlẹ́bọ̀ bẹ́ẹ̀ ni a ti rí àwọn tí wọ́n ń pè láwọn aláàfáà ní ti wọ́n ń gbé kìnnì tí wọ́n ń ní kùrùbáàni wọ́n tún wá wá wọ́n ti láwọn ọkọ̀ lágbàkọ̀ kan wọ́n ti wá ìtumọ̀ ọkọ̀ eh, lágbàkọ̀ kan fáwọn abúlé ṣe ẹ́ àwọn fẹ́ ṣe kùrbáàlì ẹ́ kí ni ìtumọ̀ kùrbáàlì ẹ́ pé nǹkan táwọn òbí wá ti súnmọ́ ẹ̀bọ ẹ̀bọ lẹ́sìn wá bẹ̀rẹ̀ súnmọ́ lọ́wọ́ bàbá ìṣọ̀lá wọ́n lọ sí pé ìta mẹ́ta àárín káàkiri láwọn àdúgbò táwọn wọ́n sì lọ gbé ọkọ̀ kalẹ̀ torí eléyìí nìsín òun lẹ ẹlòmíín káàkún kí ni òun lẹ ẹlòmíín káàkún kí ẹ̀gbọ́n àwọn nǹkan mi tó pọ̀ mẹ́gbọ́ tó pọ̀ wọ́n ti kí ni wọ́n ni á ah, eléyìí wọ́n ti kí ni eléyìí ti ẹ̀gbọ́n ọlọ́run bá àdìsọ́lá ní àwọn tí wọ́n ya kèbè rí nínú àwọn ẹ́ àwọn alùpùpù àtàwọn ẹlẹ́bọ ọlọ́run bá àdìsọ́lá Eh, ọlọ́ọ̀bá alẹ́sẹ̀lá ní fìlá ní jahannam ọlọ́ọ̀bá alẹ́sẹ̀lá ní inú náà jahannama ni ó ti fi ní owó iná jahannama eh, àwọn onímọ̀ ni wọ́n sọ iná jahannama eh, ní jahannam ìbò ìdí kọ́àríhà wọ́n ní torí pé kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ ni inú nínú nínú kọ̀rọ̀kọ̀rọ̀ náà ni láti pè ní jahannam iná jahannama yìí ọlọ́ọ̀bá alẹ́sẹ̀lá

ibi tí láyẹ̀ lágbára dé ọlọ́run bá alẹ́sẹ̀ láwọn gbogbo àwọn tá a dákọ̀ yìí fi náà rí jahannam inú náà jahannama ni wọ́n lọ kuma wọn lọ jahannama yìí kìí ṣe temporary khalidina fiha ọlọ́run bá alẹ́sẹ̀ lá ní wọ́n mọ bẹ́ẹ̀ lọ gbére khalidina fiha abada wọ́n mọ bẹ́ẹ̀ lọ abada láì gbére yìí ẹlẹ́yìn náà ló fi yé wa sí pé nínú àwọn ìtẹ́yìn bá kúlé lórí ẹ̀ṣẹ̀ tẹ́yìn bá kúlé lórí ẹ́ tí kò ní ra forí jìn ọlọ́ọ̀bà àlùjọ́lá òun náà ní kí ni òun náà ní alùpùpù alùpùpù wọ̀ṣẹ̀ tẹ́yìn ti kékeré àbí kó pa ẹ̀kọ́ pa nǹkan nígbà fọmọ́ ọlọ́ọ̀bà àlùjọ́lá kò ìdílé eléyìí tó bá jáde láyé lórí ẹ̀ kò sáforí jìn ẹni tó bá kú lórí ẹ̀ àgọ́dọ̀ ti kí fọ́nà àgọ́dọ̀ àtẹ́ láti tọrọ àforíjì fún ẹ̀yìn ó ti lẹ́yìn bá ti àti ẹ̀mbá àtẹ́mtì láti sọ̀rọ̀ àforíjì fún kọ́dà ó lè sọ̀yẹ̀ náà bí irú rẹ̀ tó bá ní ó sọ̀rọ̀ àforíjì fún pé a kò sí jíjẹ́rẹ̀ pọ́lọ̀wọ̀ ní foríjì ó ti fi láyà kùrá nìyí lọ torí pọ́lọ̀wọ̀ bá rí jẹ́rá ní kò nílá foríjì èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àforíjì fún èèyàn gbọ́dọ̀ wẹ̀ èèyàn gbọ́dọ̀ kírun sí la èèyàn gbọ́dọ̀ sí títẹ́ mùsùlùmí ẹni tó bá kú báyìí ó jẹ́ ó jẹ́ júù ni ó jẹ́ àwọn tó ń ṣe kíni àwọn tí wọ́n ti ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí èyíkéyìí tó bá ti kú nu wọn ìdájọ́ ọlọ́run náà ti pé kíni àgbọ̀dọ̀ pé kíni àgbọ̀dọ̀ fún ìtumọ̀ la. wàlá àtúntọ́lù àlà àhàdé nínú mọ́tà àbàdà ntọ́lọ̀ ọba àdìsẹ́ láwí nù ẹni sẹ́ni tó bá kú nu wa o ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ fún ìtumọ̀ la ẹ gbọ́dọ̀ òun náà ló fà tó fi jẹ́ pé gbogbo ọ̀nà ló ń jẹ́ pé yóò gbà láti ṣe kíni láti fi gáìdì kéèyàn sáà ṣe kíni kéèyàn wà nínú Islam kéèyàn wà nínú Islam kéèyàn wà nínú Islam kọ́nà tó bá jẹ́ pé kíni tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ kan ẹ̀ tó bá kí kíní báyìí ló fi wà nínú Islam méjì ọ̀pọ̀ wà nínú Islam a ẹ̀kọ́ ní ìjìyàn tó kíni ó ṣe kíni ewé kéèyàn mọ́ dúró déédéé lórí Islam àbúkọ́ mọ́ jẹ́ mùsùlùmí tó ṣe kíni tó ń gbìyànjú láti dúró dáadáa lórí àánú ìjọba wà lóṣù sálà àmọ́ kó bá ṣe wọ́n sì fún yàn ọlọ́wọ́ bá àdékẹ́lá ní wàlá àdàmù tó ná ìlà wà á tó mùsùlùmù ni ẹ gbọ́dọ̀ kó àbíkẹ́ mùsùlùmí ọ̀nà àbáyọ mẹ́fù ọ̀rọ̀ rẹ̀ ti torí ẹni bá kú tó bá jáde láyé tó bá jẹ́ pé dèjì ọmọ náà fún ní máa ń bẹ nínú ọkàn rẹ̀ ẹ̀ nínú imani irú ẹni báwọn ní ìláyà fún ìdìnnà orí kékeré nínú náà ó lè jẹ̀yà gbogbo àwọn ètò tó tẹ̀ nígbà tó ti wà láyé nígbà wọn nígbà wọn wọn iṣẹ́ dáadáa rẹ̀ àti iṣẹ́ ẹkú rẹ̀ wọ́n rí pé iṣẹ́ ẹkú rẹ̀ ló ṣe kíni òun ló tẹ̀wọ̀n torí eléyìí nìyí ìyá tó jẹ òun náà ṣe dé ìyá iṣẹ́ àbúrò tó ṣe nítorí pé ó sì ní iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa rẹ̀ sì wà bẹ́ẹ̀ tó wọ́n wàá fi ìyá rẹ̀ bí aburú jẹ́ ẹ́ tí ó fi pa aburú yẹn rẹ́ sí dáadáa ó fi ṣe kí ni tó fi padà wá síra sókè látara kẹ́yọ̀ wá wà jẹ́ náà ẹ̀rí ẹni tó jẹ́ pé ó kú ní kéfèé yìí àbí ẹlẹ́bọ irú ẹni wo ò sí ẹ̀dí dáadáa rárá gbogbo ẹni tí máa ń jẹ́ tó kéè bá ṣe mùsùlùmí gbogbo ọjọ́ tó bá ṣe ní àwọn nǹkan tá a rí níṣẹ́ dáadáa gbogbo ẹ̀ pátápátá kò ní wúlò kópa jíjọ gbogbo àlùfẹ́ àmọ́. àìlágbọ́yé ẹ̀sìn òun náà ló pa tó fi jẹ́ pé ẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò máa wá ṣe kàyéfì lórí ẹ̀yìn kèbèrè kan tó jẹ́ pé ní máa ń ṣe kíni ní máa ń tọrẹ ọ̀rẹ́ tí máa ń ta ẹ̀ òun ni ó mú wá mú tí ó fi wá mọ́ tó fi kíni yóò mọ̀ wá láyà pé à ẹ̀ wà ní ilé yóò wọ̀ náà a rí orí sí ń sàánú àwọn èèyàn tó yìí mùsùlùmí kò sánú àwọn èèyàn nígbà sánú àwọn èèyàn tó bá ti máa wẹ̀ yóò pé lára ìsìn ló gbéra ṣé lára ìsìn ló gbéra tó bá ti máa wẹ̀ ṣé lára mílíkì ẹ̀ gbogbo nǹkan ìsìnkì ṣé lára ṣé lára yóò ní ọmọ pẹ́ báwọn èèyàn ti láwẹ̀ òtítà òsìgbọ́ lọ́n gbọ́ tó bá tún kí ní ọdún ẹ́ yóò tún yóò máa lọ gbé màlúù fún wa yìí ni ẹlòmíì wàá jẹ màlúù yóò òdodo ẹlòmíì jẹ ẹlòmíì mílíkì ẹ yóò ṣe yóò wàá mọ púpọ̀ ní wọ́n ní sànú àwọn oníṣọ́gun ní àwọn oníwòròwòrò kan ó pàdé pẹ̀lú kírísítẹ́nì kan ó wà lọ òògùn kírísítẹ́nì wá sí tó bá dédé wà sí máa ń ṣe wúrò èèyàn wá lágbájú wọ̀ náà ẹ lákùn ó lè wá lágbájú wọ̀ náà adúlé ajá ti tẹ́lọ̀ rẹ̀ ìwẹ̀ náà ní ibi oníkàlùkà tí ó náà ló ń jó ní pé àwọn kírísítẹ́nì ò ní wọ náà o nígbà tá a náà ti dé tọ́yì wọ́n á lé àná ìlókò àwọn kírísítẹ́nì àwọn nàzàrà méjì náà wájú àdé wọ́n bá nàbì lẹ́jẹ̀ wọ́n bá nu ibi náà ti lẹ́jẹ̀ wọ́n bá nu wọ́n wá ẹ́ ara jẹ́sì máa láìmàtán nù àwọn ọ̀rọ̀ gbogbo èyí nà sẹ́nu aláìmàtán kí la sọ̀rọ̀ sí gbogbo ńgbọ́lá bọ́ọ̀rọ̀ lórí ti pé ní bàbá rẹ̀ sí bàbá ẹnìkan nínú ẹni ẹ́ tó ẹwù oníṣì ẹwù tó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí pé oníṣìṣẹ́rẹ̀ ní kékeré oníṣìṣẹ́rẹ̀ ní wọná tó sí bí àbòsí àbòsí wọn bẹ láwùjọ wa àbòsí jàmbá tẹ́ mọ̀ rí láàrin àwọn tí wọ́n ti gíní láàrin àwọn àpá òun ni pé nígbà tí ń wúru eléyìí ẹ̀ àárín ẹ̀rìn kankan tí ó ti gíní wọn ò jáde sí wọn ò jáde sí àbàwọn àlùkù náà ni wọ́n jáde ẹ̀ bí a ìkọ̀sọ́kúsọ ní kò sọ yìí àwọn àbá àlùkù táwọn èèyàn mọ̀ nílùú wọn ò jáde wọ́n bá lè wọ́n dákẹ́ ni wọ́n ti wò nígbà tí wọ́n á kó òdìdí eléyìí ó ní kò sí kàfàrà onígbòsí kàfàrà fẹ́ gbá báyàwó rẹ̀ láti òkú pọ̀ pé ẹ̀sẹ̀ ń kó tó ti kọjá kàfàrà nínú làákàyè rẹ̀ nínú làákàyè tó dọ̀tí làákàyè tó sí ó lẹ́sẹ̀ ó dégé ni ó tóbi jọ kọjá kàfàrà torítorí náà ìyá ló jẹ tó bá jẹ́ àlùkí àmà tó ti jẹ́ kàfàrà àwọn adákẹ́ náà ló sọ àwọn táwọn yẹn wá ń fi òun ránṣẹ́ látòkèrè àti ẹni lẹ́nu ọ̀rẹ́ ní sẹ́ńpẹ̀ ní máa ìgbà wọn náà wọ́n náà sẹ́wàá jáde nìyí dáa rárá o ẹtí sọ̀rọ̀ yìí o ìlọ́nibọ́ ló ń ra o wọ́n tẹ̀ wá ní ìyá tí tí ò bá jẹ́ báwọn tẹ́lẹ̀ tẹ́ wá ń sọ fún yín láti ta táwọn èèyàn wá sọ pé ṣe ju owó ìgbé lọ́wọ́ lọ rí náà ní pé kò sí tàbára ìlọrin jẹ́ ń pè ní kí láti rèé yìí ibi náà ìlú dájú fọ́ ọmọ ìlọrin jẹ́ ń nílùú àfá ilẹ̀ lọ́rọ́ tí wọ́n jáde pé kò sí sí jẹ́ tàbára fún ẹni tó bá ṣe kí ni tó bá lájọ ọmọ ọ̀dàbẹ̀ ni wọ́n kálukú sá ẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó wá fẹ́ jẹ́ àfá tó wá fẹ́ tó òfin lọ́nà ọlọ́wọ́ bá àlejò ọlá láàyè àfá kò fi láàyè láwùn màtà láàyè kò gbọ́dọ̀ bẹ̀rù nítorí ojú ọ̀nà ọlọ́run fẹ́ ẹ̀kọ́ gùn mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rù tó ń bu àwọn wọ́n bẹ̀rù pàtàkì àwọn ọ̀gá ata ni o kó máa gbé mi sérí àtẹ tó bá gbé ọ ewé olùgbàlá lọ́rọ̀ ọba àríṣọ́lá ni ẹ máa ń bá ànájọ́ ọlọ́run àti rí àtẹ ẹlòmíì wá sí kíni personality rẹ̀ orúkọ rẹ̀ O ti ní ó kù káàkà lọ́dọ̀ rẹ̀ ju bíi lọ ju ẹ̀jú lọ ẹlòmíì wá sí àkókò máa sọ lẹ́yìn ìjà kátàkátà ní wíwá níta ó sì jẹ́ pé ohun yín làwọn àwọn tí wọ́n ń gbọ́ ohun yín pọ̀ àwọn tí wọ́n ń ṣe kí ni pé pé tẹ́ bá gbé báyìí wọ́n mọ̀ pé ah, àfáà báyìí sọ ẹwà dákẹ́ ẹwà dákẹ́ àwọn yìí àbùtí o àbùtí ni ọba ẹ má jà á retí ìgbà tó bá di pé àwọn èèyàn ṣe kíni àwọn èèyàn tẹ̀ máa wá wá jí kátó tó kátó tó tí èdè kíni sínú ẹ̀sìn ẹ wò ní sìn nígbà tó wú eléyìí náà tó wú eléyìí náà nìsín tó tó bá àwọn àgbọ̀ pé abẹ́sẹ̀ kí ni abẹ́sẹ̀ àlejò lórí mà àbíbá ìpín ọ̀rọ̀ kan ló jẹ̀ mú wá jẹun tó jẹ́ pé àtẹ̀rí táwà bá sọ ọ̀rọ̀ ẹwà wà mọ̀rọ̀ jù pé ọ̀rọ̀ òun lẹ á ní wọ́n fẹ́ ṣàlẹ́ ìjẹ láti ṣàlàyé mọ́ pé ọ̀rọ̀ tó sọ yóò àwọn kan sọ lóòótọ́ àmọ́rọ̀ tó lẹ ni gbogbo àwọn àbá àpátápátá àlùmọ̀dá ìṣòro àgbà gbogbo wọn náà fẹ́ kò lórí ẹ̀ pé tàbá àrà ń bẹ fún kíni fún ẹni tó bá báyàwó ẹ̀sùn lọ́sàn ọ̀sán tó wá sí kíni tó wá bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ gbogbo àwọn ìdájọ́ mi náà tún wà láàrin láàrin àwọn kìíní ẹ̀ tó jẹ́ pé ó ní àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́nú ẹni tó ní àìsàn tí ò lè gbàwé látòjú ẹni tì ó ní àìsàn tó jẹ́ pé kò lè gbàwé ni kí ló kò lè rin o ẹ́ àmọ́ kò tó lè kó gbàwé ìyàwó rẹ̀ wá ń ṣe áìlọ́ọ̀ ìyàwó wa parí áìdọ̀ sí ọwọ́ ọ̀sán tẹ̀gbọ́n èyí ti kò gbààwẹ̀ èdè wa àwọn èyí làásọ̀ ẹgbẹ́ sáà sọ ni pé ìwọ tó gbààwẹ̀ nínú ọ̀sán ọ̀mọ̀bá wọn ó wá lájẹ̀ tó pẹ̀lú ìyàwó rẹ̀ tàbára rẹ̀ ó wá kó ní tàbára lẹ́yìn ó bá tún bọ́ sí pé ànábì ò fọ́ àwọn tàbí lọ́sí ń sàlù àlá wọn kọ́lá ànábì ò fọ́ àwọn tàbí lọ́sí ń kírun wọn kàrí bá ànábì ń kírun ọwá ní ìsáàmù àwúkà tó gbé sọ́lù kàmárọ̀ àìsì mú ní ìsọ́lì onírọ́lì òṣèjẹ́bẹ̀ tẹ́rí kó jẹ́ gẹ́mù tó nígbàtí èèyàn bá ti yá ìgbòlú bí ẹ́ títí ìgbòlú bí máa ń bẹ̀rẹ̀ tó ti ẹgẹ́ ṣe kiri tó ti ẹgẹ́ ṣe mú tó tẹ́ ẹ̀ bá mú tó tó bá mú ìyànká jẹ táwọn èèyàn họ yóò tún jáde yóò tún fẹ́ fà àkájẹ lómi ẹwà òfin lọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó nǹkan tá a wá ń sọ tipẹ́tipẹ́ ipe àtòwọn àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé ipe ní tí wọ́n dé mú nǹkan ibi tí ò dáa ni òun náà làwọn nǹkan náà ti wá jáde nínú wa ń sọ ipe àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn orientali ibẹ̀ náà ti mú àwọn ìdí wọn mú látọ̀dọ̀ àwọn orientali láti jọ yìí sọ ìkò náà ní wọ́n tako láàbọ̀ pé ọ̀dọ̀ orientali ti mú ẹ̀ sọ yìí gbà nígbà tí wọ́n ń takò pé ànábì ní sáà òní padà wáyé ká sọ pé àwọn mùsùlùmí kù tilẹ̀ ni wọ́n ti rí ẹ̀ẹ́dọ́ bá ẹ̀ẹ́dọ́ lè rẹ́ gbà wọn. sò tí aburú bá ti dégé ni láburú bá ti bẹ̀rẹ̀ sí yọrí dìgbà náà lè ẹ̀dí máa dégé ni ìyẹn ti máa ń mú lékòlékò. èèyàn níjó dégé ni èèyàn níjó pé ní kíta nítorí pé gbàgbọ́ bá ti náà tó bá ti náà kíta ó rọrùn kó jẹ́ bí aburú rẹ̀ ti dégé ni ó ti mú àwọn kan. ẹ wo ní àwọn èèyàn ti ń segin ní wọ́n ti ń tàtàrà ti dá ìmàlókè hàn ẹlẹ́yìn ti lẹ̀ mọ́lá káyẹ̀ lómi bá ń wù kò sí ọ̀nà tẹ̀lé gbàdé ìgbàra yẹn bí ó ti máa gbé sí lọ́mù sọ́gbà tá a bá ti gbé bàjẹ́ fẹ́ máa yọ ọlẹ̀ fẹ́ máa yọ ọlẹ̀ ẹlẹ́ yẹ káàdì ti segin ní káàdì ti máa paná rẹ̀ ọlọ́run bá nìkan náà ní àwọn tí wọ́n ya kèdè rí àwọn ẹnu àwọn àárín ìdáàbò àtàwọn ẹlẹ́bọ ọlọ́ọ̀bá àdìsọ́lá ń náà rí jahannam inú náà jahannam ni wọ́n wọ̀ káàrí yìí náà ti hà abàdà ni ọlọ́ọ̀bá àdìsọ́lá ni wọ́n ti máa bẹ nínú náà wọ́n máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá ìgbà wọ́n àwọn ilé ni àwọn náà ya kàbù sínú wọ́n wọ́ tìtì di oko lọ wọ́n wọ́ tìtì gbogbo àwọn kan tí ní àwọn kan tí ò ní lọ. ẹ̀rí tó lọ́wọ́ bàálí sọ nínú àyà kan nínú Al-Qur'an ọlọ́wọ́ bàálí jọlá ní inna sharra dawaabi summul bukm alladhina la ya'qilun ọlọ́wọ́ bàálí jọlá ní dájúdájú àwọn tó burú jù ẹ̀ àjàwáàbí kí náà pè ní àtàwà òun náà ni máa dábàá aláwọ̀dì ìlànà jábù dábàá gbogbo àwọn tí wọ́n ti ní àwọn tí wọ́n rìn lórí gbogbo tí wọ́n rìn lórí rẹ̀ inna sharra tàwábì ìdàlá inna sharra tàwábì ìdàlá ìsúnmọ̀gbọ́n alladhina la ya'qilun ọlọ́run bá àdéjọ lá ní àwọn tí wọ́n burú jù lẹ́gà tí wọ́n rìn lórí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá àdéjọ lá àwọn náà ní tani àwọn náà ní àwọn tó ti wọ́n ti tí wọ́n gbọ́rọ̀ lọ́wọ́ bá rí jọlá àwọn tó ti wọ́n ti di pa gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ bá sọ fún wa wọn ò ní gbọ́ alùpùpù àwọn tó jẹ́ pé kí ni wọn ò lè ṣe kí ni wọn ò lè sọ̀rọ̀ dáadáa kan jáde lẹ́nu ẹ̀ ẹ́ odi ni wọ́n ayaya ni wọ́n àmọ́ kìí ṣe odi ẹ́ kìí ṣe odi irú odi àwọn tí ò ṣe kí ni àwọn tó lọ́wọ́ dákun ò gbọ́rọ̀ o yàní odi ni Ni wọ́n níbi ọ̀rọ̀ lọ́wọ́ bá àdéjọ́lá

àwọn tó burú jáì nínú àwọn àjàwà ní táàbì mọ̀ pé àwọn kèfèrí ọlọ́ọ̀bà àlejò alágbàlérò ọlọ́ọ̀bà àlejò alásọ́nù àyà mi pé inna sharra tàwádìí inda Allahi alladhina kafaru fahum la yu'minun tàwádìí inda Allahi alladhina kafaru fahum la yu'minun àwọn tó burú jù nínú àwọn ẹranko wà o bẹ̀rẹ̀ àwọn abìyẹ́ wà o bẹ̀rẹ̀ àwọn ajá wà o ajá kọ́dà ajá wúlò ti kèfè rí lọ ìbẹ̀lẹ̀ ẹlẹ́dẹ̀ wà ó ẹran tí màá lè jẹ ẹlẹ́dẹ̀ ìbẹ̀lẹ̀ gbogbo àwọn ẹran gbogbo àwọn kéríkìrìkì wà ó ọlọ́wọ́ bá lè jẹ láti gbogbo ẹsẹ̀ ríhun àti tó kéré ni àti tó tóbi ni àti tá a lè fojú rí àti tá a lè fojú rí ọlọ́wọ́ bá lè jọ èyí tó burú jù ní gbogbo wọn òun náà ní kí ni òun ọ̀nà làwọn so yóò já mà kankan lọ́dọ̀ ọlọ́wọ́ bá nítorí pé òun fúnra rẹ̀ kò gígí ni kò má iyì ọlọ́wọ́ bá kò fún ọlọ́wọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ so látara àti eléyìí kò gígí ni kò wúlò lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó bá ti jẹ́ òbí dàbí kìyàmà ọlọ́wọ́ bá àlejòlá ò gígí ni kò ẹ̀ lẹ́yìn wọ́n mọ̀ wá sí kí ni wọ́n mọ̀ wá bẹ́ẹ̀bẹ̀ lọ wọ́n mọ̀ bẹ́ẹ̀bẹ̀ lọ gbé ni. àbáwá ibn Kathir alayhi rahmatullah bàtán sọ̀rọ̀ nípa àyà yìí wọ́n ní yukhbiru Allahu ta'ala yukhbiru ta'ala amma ali al-fujjar min ali al-kitabi wọ́n nínú àyà yìí ọlọ́run bá àdékẹ́ ọlá ń fún wa ní làbárì ń fún wa níròyìn nípa àpadàbọ̀ sí ibùdarí sí àwọn kèfèrí àwọn kùjá àwọn kòkí inú àwọn ahlul kitab wal mushrikin àtàwọn ẹlẹ́bọ al-mukhalifin li kutubillah al-munazzala àwọn tó jẹ́ pé wọ́n yapa àwọn tí ọlọ́ọ̀bà ìfẹ́ lọ́tọ̀ sọ̀kalẹ̀ tí ẹ̀yà bá ti yapa tíra kan inú tí ọlọ́ọ̀bà ìfẹ́ lọ́tọ̀ sọ̀kalẹ̀ ó ti yapa ọmọ tíra tí ẹ̀yà ti ta kó òjíṣẹ́ kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó ní ta gbogbo òṣìṣẹ́ nítorí pé gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá ibì ibi ní tí wọ́n ti wá ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ní iṣẹ́ wọ́n wá jẹ́ gbogbo àwọn tíra pátápátá ọ̀dọ̀ ló ti wá bóòlù ti wá kíni bóòlù ti wá gba tíra kan tó wá kíni nígbà kan sọ pé àwọn tí wọ́n ọba wà á bì yá Allah alimọ̀sára wọ́n yá pa àwọn òjúwẹ́ tọ́lọ̀ ọba àríkẹ́ ọlára annahum yawm al-qiyamati fi nari jahannama kọ́ọ̀lì ìdílọ̀ fi hà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fún alábàárí pé wọ́n òlúna anha wà láyà òlúna wọn ò ní kó bẹ̀ láíláí wọn ò ní yẹ̀ wọn ò ní bò wọn ò ní kó bẹ̀. aláwọ̀ àdìgbòrá ni ìlà ìta hum sharul bariya wọ́n ní ayé sharul khalifa sharul khalifa lẹ́bi bara Allah wàzàrọ̀ àhá àwọn ni wọ́n burú jù ní àwọn ẹ̀dá ọba àdìgbòrá dá sórí lẹ̀ àwọn ni wọ́n burú jù àwọn ni wọ́n wọ́ọ̀sì jù nínú àwọn ẹ̀dá ọba àdìgbòrá tó dá sórí lẹ̀ lẹ́yìn tànáà ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní lẹ́bí na àmọ́nù ẹ̀rí ọlọ́ọ̀bá kọ́kọ́ nípa àwọn owó nípa àwọn alákọ̀ọ́kọ́ òun náà làwọn kékeré bí tó darí sí ọlọ́ọ̀bá wá na àmọ́nù wà á sọ gbọ́ wà wọn ò jó lórí ìmánì lásán yá padà ti gbọ́rọ̀ ọba ìjọba gbọ́ ìparí náà nù. àwọn gbà yí pé al-iman ẹ́ qawlun wa amalun wa i'tiqad. àwọn gbà pé sáà ń pè ní ọ̀rọ̀ tá a máa sọ jáde lẹ́nu ni iṣẹ́ tá a máa fi eríkèríkè ara ṣe ni àbí ọkàn sí ni. yazidu bit-ta'a wa yanqusu bil-ma'siyah. wọ́n gbà yí pé ìmánì tá à ń sọ yìí a máa lékún bí tọ́ọ̀á pẹ̀lú bí ẹ̀ma tẹ̀lé tọ́lọ́n bí ẹ̀ma ń ń tẹ̀lé tọ́lọ́n ìmánì yóò máa lékún bí ẹ̀ma ń tẹ̀lọ́n ìmúna ìmánì yóò máa dínkù eléyìí náà ní sáà ní sọ̀lá wà ọ̀sálà mú wa fún wa. ọlọ́ọ̀bà àdìsọ́lá ibi táàbì mọ̀ pé ìmánì àmà ṣe kíni ìmánì àmà إن الذين قال لهم الناس الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا ọmọ ọba àríkọlá ní àwọn táwọn èèyàn jẹ́rùbà àwọn kìkìrí wọn jẹ́rùbà wọn tí àwọn èèyàn ti kójọ lórí yíò ẹ́ fàṣáwò hún ẹbẹ̀rú wọn wó sáà pé àwọn èèyàn máa jẹ́rù àwọn ìbáwọn ọmọ jẹ́rù àwọn ìbáwọn ọmọ jẹ́rù ìbáyìí ẹ̀sí arábájá o ìkẹ́ burúkú bẹ lọ́wọ́ rẹ o wọ́n fẹ́ fi jẹ́rùbọ̀

ṣe pé kéèyàn bá ń wí nígbà kéèyàn bá wà nínú kíni kéèyàn bá wà nínú wàhálà àbí kéèyàn wà nínú ìpayà ọlọ́run bá lè kẹ́lá máa ti payà rẹ̀ fún yàn nítorí pé èèyàn ti kíni èèyàn ti kó owó ọ̀rọ̀ yàn èèyàn ti kó lérò ọba lè kẹ́lá lọ. so imani imani a máa lékún a sì máa ti kíni a sì máa dínkù yóò dínkù àwọn ènìyàn yóò ti kíni àwọn ènìyàn yóò ga ní imani ọ̀nà ló fà tó jẹ́ pé Abu Hurairah ń sọ fún ànábì sallallahu alaihi wasallam jọ kan ìpè ìlà ànábì kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé nígbà tá a bá wà lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ni wàá máa ń ga gan àti ẹ̀ nídìí kankan nírú ẹ̀mí owó ṣe kíni ẹ̀mí owó bọ̀ mọ́ yóò wà lọ́dọ̀ lọ. àmọ́ tá a bá ti wá nípa délé tá a ti wà láàrin àwọn ìyàwó wa tá a ti wà láàrin àwọn ọmọ á kàn rí pé kíní òtún ṣe kíni kíní òtún já wálẹ̀ ànábì wa ní bẹ́ẹ̀ náà ló ṣe kórìí ẹ́ anábì tó ẹ̀kọ́ ẹbá wà lójú sàbáwọn ẹ́ làkún tún ká máa sọ̀pọ̀ lónìí ẹ́ làkọ̀fáàtùmù màláìkà ọkọ̀ máa kọ́ anábì ní ẹ̀ẹ́sẹ̀ kí ni ẹ kọ́lẹ̀ ẹ máa bá lọ́gbẹ̀lá màláìkà báyìí tó bá jẹ́ pé kí ni tó bá jẹ́ pé lẹ́gùn kan náà lẹ wà tí máa tí kò sí lọ́sàn tí tí máa mi ò máa wálẹ̀ tí ò máa lóye àwọn tọ́lọ̀ ọba àlejò láti dá

àwọn tí wọ́n máa ń ṣe kíni àwọn tí wọ́n máa ń pèyàn kéde látara pé kíni látara pé ó ṣe lọ́nà ẹ̀sẹ̀ wọ́n ṣe jú ní àwọn tí wọ́n ní kéèyàn ọmọ rẹ̀ kéré ó máa mí ẹlẹ́kùnkó rọrùn bọ́ọ̀lù tí a máa nìkéré ló máa mí pàdé ẹ̀sọ́ wọn pop ọrùn rẹ̀ tí èsàn fi pop sọ́rùn rẹ̀ pé sọ pé ó dá lọ́rùn kò sí bí yóò láyé alábì ní àdámá kùlùkùn àdámá alábìnrin gbogbo ọmọ ànábì ádámà ẹ́ aláṣìṣe ni wá wàhálà olùkàtọ̀ ìrìnà sàwàbù ẹ̀ tó wá lóore jù nínú àwọn aláṣìṣe àwọn náà níta ni àwọn àwọn àtọmọ tó wá gbọ́dọ̀ lọ́wọ́ bá àdìjọlá so àyè fi ẹ̀fẹ́ yọ̀yàn àyè fi proud lórí bí àwọn dá lẹ́sẹ̀ ni ọ̀gá ní lẹ́sẹ̀ yìí tó sọ ọkọ̀ òbí lẹ́sẹ̀ bóyá sọ oríṣiríṣi àwọn dá lẹ́sẹ̀ ni òsì lẹ́sẹ̀ báwọn

alábìnrin gbogbo àwọn ìjọ mi pátápátá lọ́lọ́wọ́ bá àlejò ló ṣe kíni lọ́lọ́wọ́ bá àlejò ló ṣàmójúkò fún àyàfi àwọn owó alìmọ̀já ìhù àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀ṣẹ̀ ní gbangba pé sáré ó mú mi alábìnrin inú alìmọ̀já harọ̀ inú ìṣe ẹ̀ṣẹ̀ ní gbangba òun náà ní pé ó ti ṣe nǹkan ẹ̀rọ yóò sàbúrú pẹ̀lú yóò sàbúrú yóò tètè náà mọ́júmá ẹnìkan kó rí wá dáfẹ́ ń bí yóò ní ah! àà ọmọ tí mo ọmọ tó wá lánàá ọ̀hún ẹwù kan yóò tún wá máa fi ṣégin ni yóò tún wá máa sọ ọ́ níta irú eléyìí nísìnyí mo já hárọ̀ nítorí pé kò tí ẹ̀ sí ìmọ̀ ta ìdá àjọ tó fi wà kò tí ṣe tọ́lá ti túbá lóbi tó bá ṣe tọ́lá ti túbá ni inú rẹ̀ ó máa bàjẹ́ kò tí ẹ̀ nífẹ̀ẹ́ kó jáde síta yóò sì máa kábàámọ̀ lórí nǹkan tó ṣe tó ká sọ́ra fún àlùjáhárọ̀ níbi ẹ̀kẹ́ ẹ̀lẹ́mí ò sáfẹ́ ẹ̀lẹ́mí ò ti jàmbá fún yàn fún ìsúnmọ́ àwọn èèyàn ló ti jàmbá fún yóò tún mọ̀ òrùbó ti sàbúrú fún ọmọlàkejì rẹ̀ yóò mọ̀ òrùbó ti gbá ọmọlàkejì rẹ̀ lójú yóò mọ̀ òrùbó ti sàbòtí bó ti fi ẹ̀tọ́ ọmọlàkejì rẹ̀ bó ti fi dùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ara mùjáhárọ̀ náà ló wà kọ́lọ̀ wà nígbàlọ́ nígbàlọ́ àgbà tó bá ti kíni àgbà tó bá tó orun sígbà sí àrà tó bá tó bá. al-iman àwọn tó gbọ́dọ̀ ọba àdékẹ́ lágbọ́ tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń ṣe dáadáa ó túnmọ̀ fún wa pé ara imáàni náà ní kíni ṣe dáadáa wà. al-iman wọ́n ní òun náà ní kíni òun náà ní a'malul qulub òun náà làwọn iṣẹ́ tó jẹ́ pé kíni ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ èyí tó jẹ́ àwọn àmàlí òun náà làwọn iṣẹ́ àmọ́ wá ṣe níṣẹ́ inú iṣẹ́ táàmọ́ wá ṣe ọ̀rọ̀ ń bẹ nínú iṣẹ́ ẹ̀rí nísìnyí níbi ìwọ̀n nísìnyí ìwọ̀n kójọ lórí kíni ó kójọ lórí àbáàlì àti kíni àti àpòwàlì àwọn táàmọ̀ sí àtàwọn táàmọ̀ sọ ọlọ́run bá àdìsọ́lá wá ní àwọn tó gbọ́lọ́wọ́ bá àdìsọ́lá gbọ́ wàhálì sọ̀rọ̀ hàn tí wọ́n ti ṣiṣẹ́ dáadáa báwo láti wá mọ iṣẹ́ níṣẹ́ dáadáa alìmáàni ìnígbàgbọ́ eléyìí òun náà ní àwọn tó ní tó ní àwọn òkú mẹ́fà gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti wà láti ní Al-Qur'an tó tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ṣubú nínú òkú kan èyí ti ṣubú ní gbogbo ẹnu ẹ wá níṣẹ́ dáadáa bó láti mọ iṣẹ́ níṣẹ́ dáadáa ọ̀nà tá a gbà mọ iṣẹ́ níṣẹ́ dáadáa òun náà ní kó ṣe kíni òun náà ní kó bá ìlànà lẹ́yìn sallallahu alaihi wasallam gbogbo gẹ́gẹ́ yẹn bá ti ṣe ẹ̀yẹn kọ́dà kó da lójú yẹn kó da lójú gbogbo ayé ta awárí awárí pé kò ṣe déédéé pẹ̀lú ìlànà lẹ́yìn sallallahu alaihi wasallam iṣẹ́ ìwé ti ṣe dáadáa kọ́dà bá wà ó nínú ọkàn wa pé iṣẹ́ dáadáa ni kọ́dà tó bá jẹ́ pé lóòótọ́ àníyàn dáadáa la ti ṣe lókùn ìgbà tí ò bá ti ṣe kíni tí ò bá ti ṣe déédéé pẹ̀lú ìlànà lẹ́yìn sallallahu alaihi wasallam iṣẹ́ ìwé ni jẹ́ iṣẹ́ dáadáa

òwúrọ̀ àwọn èyí onísìn ẹ tọ́nà tá alábi sọ̀lá wàlẹ̀ ọ̀sálà mú wọn gbà tí máa ń ṣe gíní tí máa fi wí láì láì lọ́la fún ọbẹ̀ wí. sọ ìlà láì láì lọ́la ọ̀kan ló ní pọ́blẹ́mù ẹ ọ̀nà tó ń gbà ṣe onáàdìgíní onáàdìgíní pọ́blẹ́mù wà. a ní àwọn ṣe fìdáhùn táwọn nígbà bí àkókò ni ẹ̀rí bí bá tẹ̀sí ìjàmbá gan wọ́n ni àwọn lábẹ́ ègbó kú o tàbí lábẹ́ ègbó kú ẹni tó bá lábẹ́ ègbó kú àbíkó sọ fún wa pé èyí kí mú tó kù láti nítorí pé tá a bá kírun tó kula tẹ́sí ló ń tẹ́lẹ̀ àmúgbà tó tẹ́lẹ̀ bí òjì ẹ̀ nígbà kan náà tẹ́lẹ̀ kò mọ nǹkan kan wí òun náà dúró náà ni wọ́n sára náà wọ́n sára náà yóò lè so eléyìí wá ń kọ́ ìbádùrà náà ni àdúrà òun náà lè yóò ṣe kókù nígbà tí a bá gbòdò sínú ìtàn aláwọ̀ mọ̀ sí láwù aláwọ̀ mọ̀ nítorí pé pàdébí ṣe ní àṣínú ṣèwọ́ tó bá wá mú àdúrà míì wá ní ọ̀nà dimension míì tí yàtọ̀ sí bàbá sọ̀lá wà ní ọ̀sálà fi mu wá eléyìí wòye ti ṣe dáadáa eléyìí wòye ti àdúrà bí ó kù ìwọ́ wá dájọ́ pé ìjọba yìí láti àdúrà kókù ìwọ́ wá dájọ́ ẹ̀ sí pé ìjọba yìí òun náà lápárí sàárà ọwọ́ akọ àwọn ìyàjọ ọkọ àwọn aláàbàjọ so ìdó tẹ onísìn á béèrè pé mo lè rí rẹ wá kò lè jẹ́sẹ́ dáadáa nítorí pé kò bá lára nàbì sallallahu alaihi wasallam níjẹ́ bá ti jẹ́sẹ́ dáadáa yóò ti rí pé lára nàbì sallallahu alaihi wasallam àwa dáná ẹ́ nígbà tó kúkú àwa dáná ìgbà tó kúkú ẹ̀pà màlúù ẹ̀sà bẹ́ǹtì fún àwọn tí máa sọ nísìn wọ́n ti wá sọ fúnra wọn àwọn tó tí nǹkan ayọ̀ wáyé ló tẹ̀lẹ̀ sí yóò nìkù nǹkan jùnú ó wọ̀ sọ wáyé twice nínú àwọn ìdótakùsí náà nígbà sallallahu alaihi wasallam táwọn èèyàn bí ń rábàjẹ́ lọ́wọ́ òun náà ní kó kúkú tán lẹ́gbàá tá a sì kúkú kẹ́ẹ̀mọ́ wá lọ lè gun àwọn tó kúkú gún kẹ́ẹ̀mọ́ wá lọ lè gun wọn ní nǹkan ààrẹ rí fún súnà lẹ́yìn sallallahu alaihi wasallam ẹni tó kúkú gún lápèjúwe nìsín ẹ wá lọ ẹ wá gbápò ráìsì lọ ìwọ́n lọ wọ́n gbòòrò lọ wọ́n lọ wọ́n ní ẹlọ́gbé ẹran fún wọ́n lọ ẹlọ́gbé fún ẹnìkiri kan kó fẹ́ sí ìyàwó ni àbúkẹ́ kú ma tó kú bá kú fún yàn tó bá jẹ́ ọmọ òrukàn àbẹ́ni tó jẹ́ káríkà tó jẹ́ pé ẹni tó kú fún yìí náà ní ẹni tí ń gbọ́ bùkátà rẹ̀ ẹ̀ wọ́n wá gbégé ni wọ́n wá sàánú ẹ̀ tó kú délé yìí àwọn tó kú tí wá kú ẹ̀ka lùfẹ́ wá gbégé ni ẹ̀ wá ń dá ẹ̀ wọ́n á dáwó fún òsàrà ni òsàrà ṣùgbọ́n àwọn nǹkan báyìí àwọn nǹkan tó jẹ́ pé kí ni kò bá dára nẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ lọ́mù sàrà àmọ́ gbòòkù àdúrà àmọ́ gbòòkù ẹ̀yìn àmọ́ sàrà tí ó gbòòkù òun náà ní ká ṣe kí ni òun náà ní ká ṣe bó ṣe bá dára nẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ lọ́mù àdúrà tí ó gbòòkù òun náà ní ká ṣe àdúrà lọ́nà gbàdí ànẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ lọ́mù ní ká ṣàdúrà gbòòkù gbogbo àná máa ń sàdúrà gbòòkù ẹ̀yìn àrẹ́bí ní tí ẹ̀ bá sàdúrà àtúnṣàṣáwò وأن السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين alábi ní gbogbo ẹrú sí ọlọ́run tó bá jẹ́ ẹ̀ dáadáa alábi ní gbogbo ìtọ́wá wà àdó àwọn òsì máa bá wọn. so èèyàn máa ń ṣàdúrà fún òkú àmọ́ kí èèyàn ti lọ́nà tó ṣe ní tó bá tà náà sọ̀rọ̀ wá wà ní ọ̀sánlá mu kọ́lá kọjá gbogbo ayé ló wà lórí ẹ̀ tí ọba ti bá tà náà lè gbogbo àmì nù. wàá nílò sọ àlè hajj àwọn tí wọ́n ti jẹ́ dáadáa ọlọ́run bá ní kẹlá ní ọ̀lá ìka ọ̀hún káyọ̀ ìyá ànábì ní àwọn tẹ́ẹ̀rí òun àwọn náà ni wọ́n lóore jù nínú ẹ̀dá tọ́lọ̀ ọba àlejò ládá ayé òjì parí ìyá wọ́n ní àwọn náà lóore ọ̀sẹ̀ tó lóore tó wọn. ẹ wà látara bẹ́ẹ̀ láti wá rí pé òbí bí máa ń sọ̀yà dé ìyá rẹ̀ tí máa mú ìyàn lé tí máa mú ìyàn lóore lọ́dọ̀ ọlọ́run ní àríkíni àti àti ìmáàni ìmáàni ni máa fún ìyàn lọ́lá àìní máa nìbá ìlú tí ó ti gíní ó ti sọ ìyàndé ní yẹpẹrẹ tí ó jámà kankan ọlọ́ọ̀bà àríkẹ́lá ní wọ́n ní àwọn ni lóore jù ẹ̀rí lóore jù yìí kí ni ó máa jẹ́

jazaa'uhum inda rabbihim ẹ̀san wọn ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlọ́dúnwà jannatu adn kí lè san náà òun náà ní àwọn ọgbà àwọn ọgbà tó jẹ́ pé kí ni adn yàní ọgbà àdẹ́ra tó jẹ́ kí ni tí ó máa bẹ́ẹ̀ kò ní kó ẹ̀yọ́ àlejò ọlọ́dúnwà nítorí pé oríṣiríṣi ni àwọn àlìjẹ́nà níbẹ̀ inú hadith alayhi sallallahu alayhi wa sallam alábi ní àlìjẹ́nà kan bẹ tó jẹ́ pé àlìjẹ́nà ní ìbẹ̀tẹ̀ pé gbogbo nǹkan rẹ̀ pátápátá góòdì ni àdàbọ̀ ni wọ́n fi jẹun àti tọ́ọ̀bù ni wọ́n fi mú mi àti rí àti ibùsùn wa gbogbo ẹ̀ pátápátá góòdì ni wọ́n fi dé bẹ́ẹ̀ ni àlìjẹ́nà ní ìbẹ̀ tó jẹ́ pé fílbọ̀ ni so àlìjánà pọ̀ lórí ìdíje èyí tó wá gba jù nínú àlìjánà òun náà ní kíni òun náà ní àlùfẹ́dáwù anábìrin tí ẹ bá fẹ́ máa sọ̀rọ̀ àdúrà tó bá ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀ fìdáwù tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ dọ̀lọ́ ọba àlejòlá ẹ̀yà máa sọ̀rọ̀ tó ga ni yóò ni, àwọn kọ́lá bó ṣe tọ́lẹ̀tì ní àìjánà kọ́lá bó ṣe kíkí bó ṣe fàráńdà bó ṣe fàráńdà tí àwọn olóòrùn báwọn nísìnyí òun náà jọ fúnra rẹ̀ ti mọ bóun ti ya ó ti yàyà fúyà tó níbi sọ bẹ́ẹ̀ máa tọrọ máa tọrọ òun náà ni haúsá tó ti jẹ̀nà òun náà yìí tó dáa tó rẹwà jù òun náà ló gbàjú náà wà jẹ̀nà òun náà ni kí ọlọ́run bá nìjọlá ní àwọn ọgbà àdẹ́rà ẹ̀ àwọn ọgbà àdẹ́rà déyìn ní kó bí ẹgbà kan a máa ń lọ jù ẹ̀ sí òtẹ́ẹ̀lì tó dáa jù láyé yìí ó padà kó bí ẹgbà kan a ò ní òtẹ́ẹ̀lì wọn fẹ́ máa gbé lọ nígbà wo bá kún ọlọ́run àníjọ sí òtẹ́ẹ̀lì kó wọ́n bá ba òtẹ́ẹ̀lì jẹ́ wọ́n gbé jáde kó mẹ́gbà àmọ́ ọgbà àdẹ́rà yìí ní jáde kó bẹ̀ láíláí èèyàn lè wọ náà kó jáde kó nu náà wọ́n ọlọ́wọ́ bá lè jọlá ẹ́ ankabul hasimi ẹ́ asra'ul hasimi ọlọ́wọ́ bá lè jọlá ó fàṣì ní tìrò òun ló yára jù ní tìrò ó sì mẹjọ dá ẹ́ a lè tẹ́ ní tíèkì ní tìǹkà fún yẹn nígbà tí ò sọ sí káwá rí sí ibẹ̀ padà láàbọ̀ yóò kọ́ papọ̀ ni ìwọ̀n kọ́ la fẹ́ fún lẹ́gbàá tó ti dúró kò <laughs> kò lè sẹ́yìn láíláí torí pé ọlọ́wọ́ bá lọ́ba tí ń ṣe kí tẹ́yìn bá ti wà ìjẹ́rò ojú wọ́n lò ọmọdé òfin àárín náà rúkọ̀ ó ní fìlà ìjẹ́ náà dábàbà báyìí ọlọ́ọ̀bá àríkọ́lá ní ẹjá bá ti yẹ gẹ̀rẹ̀ kó níbi iná báyìí ẹwọ̀ ó ní fìlà ìjẹ́ náà káàkiri ti sáré ìjẹ́ náà báyìí pápá ti fa òun ti bọ́nu o ó jèrè tẹ́jìrì ní sàfí al-anhar tó jẹ́ pé àwọn akérèmọdò yóò máa sàn lábẹ́ àlùjánnà yìí àwọn akérèmọdò yìí wá ní omi ń bẹ tó jẹ́ pé ọtí àmúfẹ̀mí èyí tó ti ayé ọtí àmupara èmi ìgbẹ́ tó jẹ́ pé wàrà ni ó máa sàn èmi ìgbẹ́ tó jẹ́ pé kíni tó jẹ́ pé oyin òun náà ni ó máa sàn bẹ́ẹ̀ àwọn akérèmọdò tó jẹ́ pé kò bùkátà sí kó jẹ́ pé kíni tó jẹ́ pé wọ́n tẹ́ kóòtò fún kómi ó tó dúró bẹ́ẹ̀ yóò máa sàn lórí ìrẹ́lẹ̀ báyìí kò sí ní yálọ bí ọlọ́run bá fẹ́ kó yálọ odò ayé là á máa jẹ́ èyí ká ṣe kíní kan lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ kọ́mọ́ ṣe kíní kọ́ bá ṣe kíní kọ́ bá yá ọlọ́run bá àdéjọlá ní kọ́ọ̀lì ní nàbí ha abàdà wọ́n máa wá bẹ́ẹ̀ lọ gbére wọ́n máa bẹ nínú ìdẹ̀ra yìí wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére rọ́bì yàrá wà ní ọ̀hún tẹ̀lé ìgbà tí gbogbo tọ́lọ̀ bá àdéjọlá ti sọ ọlọ́ọ̀bá àdìgbẹ́ wá tí wọ́n di aláwọ̀ àdìgbẹ́ ọlọ́ọ̀bá àdìgbẹ́ ọlọ́wà ayọ́nu sí wa. abáwá ibnu kathir alayhi rahmatullah wọ́n ní wọ́n maqamu ridahu anhum a'la mimma òṣùwò mi nàlẹ́ àyè nìkan wọ́n ní ẹ̀rí kọ́lọ̀ tó yọ́nu sí ipò ọlọ́ọ̀bá àdìgbẹ́ ó tún ṣe kí ó tún ga ju gbogbo ẹ̀ ọlọ́run bá àríkíọlá yóò yọnu sí wọn wọ̀lọ́dù àmì ẹ̀rí wọ̀lọ́dù àmì àwọn olóògùn wá sí kíni àwọn olóògùn yọnu sí ọlọ́run bá àríkíọlá ọdí Allahu anhum wọ̀lọ́dù àmì ìyọnu wo pàdé lọ́nà méjèèjì ìyọnu ọlọ́run bá káàkiri ọlọ́run bá rọrùn láti rí èèyàn ìyọnu tí ó rọrùn láti rí làwọn èèyàn máa lé káàkiri kí ni ìyọnu tí ó rọrùn òun náà ní rídọ̀ náà ìyọnu ayé ó wá ìyọnu ayé títí yóò mọ̀ kúnlẹ̀ kiri yóò mọ̀ rábà kiri ẹ̀ ó wá fisikálẹ̀ ó tún wá ó tún ní ọmọ ìyọnu ayé tẹ́ ibi kankan tó yẹ pẹ́ nìkan ò lè débẹ̀ tí yóò bá débẹ̀ nànàbì yóò bá débẹ̀ tí ó wáyé ọ́nà nànàbì yìí àbáwò kàtà nànàbì sallallahu alaihi wasallam tí ó wáyé ọ́nà sí àwọn ẹ̀jẹ̀ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀bí rẹ̀ wọ́n gbógun sí tí ó wáyé ọ́nà sí ni àwọn tòbí gbógun sí àlẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n yọ́nú sí ni wọ́n fi poison ẹ́ eh, anábì tó ajáde kó ní lùmọ́kà lọ sí lùmọ́dínà tó yẹ ń sá anábì sallallahu alaihi wasallam wọ́n sá anábì lọ́gbẹ́ ẹ́ eh, nígbà tá anábì lójú ogun ẹ́ eh, wọ́n sá anábì lọ́gbẹ́ lórí ẹni ẹ̀ máa yọ nípa èèyàn máa sá ni so ìyọ́nú èèyàn tá a rí òun nǹkan kan dé òde dé bàbá so iná ló fà tó fi jẹ́ pé kíni tó fi jẹ́ pé kéèyàn mọ̀ máa dààmú ara rẹ̀ ìtàn àwọn sálàmù ó lóun pa ìyọ́nú àwọn èèyàn jù ẹ́ ó sì ní sinmi à ń wá ìrẹ́nu àwọn èèyàn òun wá pàtì òun wá sígínì òun sì ní ìsinmi nítorí pé tó bá ti ń wá ìrẹ́nu àwọn èèyàn náà ó sì máa kọlu èèyàn máa tó ń wá ìrẹ́nu àwọn bàbá kan àníkẹ́ ọmọ sàpálẹ̀ èèyàn àníkẹ́ ọmọ sẹ́kẹ́ ẹmọ bàbàrà èèyàn so àmọ́ mọ́sẹ̀kẹ́ ni mọ́sẹ̀ pé ìyọ́nù ló wà fún wàrídọ̀ láàyè ráyà tó ń láàtúfọ̀rọ̀ tó dọ̀rọ̀ kó wà láàtúfọ̀rọ̀ ìyọ́nù ọlọ́wọ́ bá àríkíọ́lá òun ọlọ́run nígbà wá máa wáyẹ̀ ọlọ́run òun náà ní ká fi kíni òun náà ní máa ṣe fún tọ́lọ̀ bá àríkíọ́lá pàwọ́lá pẹ̀ká ṣe kájìnà sí tọ́lá ọba àdìkẹ́lá ní kájìnà sí kájúwó tuntun lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam kájìnà sí àwọn àdádálẹ̀ nínú ẹ̀ṣẹ̀ kámọ̀ máa rámù nínú ẹ̀ṣẹ̀ kámọ̀ tó wà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìkẹ́lá ní gbogbo gbogbo àwọn tá a mọ̀ ní dáadáa kámọ̀ ṣe àdébí àwọn tó ń wá sí lọ lọ bá wọn sá yọnu sí ọ ò wá ní ìdẹ́kẹ́ni ò wá ní ìyọnu kankan ọlọ́wọ́ bá àdéjọ́ lọ́wọ́ ní dáàlì kalẹ̀ mẹ́lẹ́kọ́ ẹni gbogbo wọ́n fáyà ìyàtọ̀ wà láàrin alqawsu wal khashya tá a bá ń sọ̀rọ̀ nípa áwùtù ìgbàlú náà lápè ní yorùbá yorùbá òkú mẹ́rin àtọ́lá gbogbo ọ̀gẹ́ gbogbo ẹ̀ ẹ̀hẹ́n ìgbàlú náà ni ó pe áwùtù ìgbàlú náà ni ó pe kásíà ìgbàlú náà ni ó pe kùsù àmọ́lọ́dọ̀ ní èdè lábáwá ní sáríù ìyàtọ̀ ó ní àtọ̀ lóríṣiríṣi ẹni tó bá káyọ̀ náà ọba ẹni tó bá káwù ẹni tó bá ń bẹ̀rù tó jẹ́ pé ìbẹ̀rù ní kò mọ̀ bóyá ní bẹ̀rù lágbára jù lọ àbí ò lágbára jù lọ òun náà máa ń pè ní àlùkáwù àmọ́ ẹni tó bá yẹ

عليه رحمة الله wọ́n ni àyè hádà jẹ́zà ìtumọ̀ záríkà lè mẹ́nàkọ́sí àrọ́bà òun náà ni pé ẹ̀sán yìí hásìlò lè mẹ́nàkọ́sí aláhà wàtàkọ́ yóò máa bẹ̀ fún ẹni tó bá páyà lọ́wọ́ bá àlejòlá wàtàkọ́ akọ̀tàkọ́ tó páyà lọ́wọ́ bá àlejòlá nípa apá àbújẹ kíni nípa apá àbújẹ ká páyà lọ́wọ́ bá àlejòlá òun náà ni kíni òun náà ni wẹ́lẹ́ yóò máa bẹ̀ fún ẹ̀yìn náà lọ́wọ́ bá àlejòlá ti pa wá láti ẹnu àlùkò wọ́n yá ayọ́ na amanu taqullaha haqqa tuqatih ọlọ́wọ́ bá lè tọ́lá yẹn jẹ́ fún mi ní òdodo ẹ báyà Allah subhanahu wa ta'ala haqqa tuqatih nípa àpàbùdé ká báyà ni nípa àpàbùdé ká ìpáyà tó jẹ́ pé wa àwọn tó bí wọ́n ìpáyà fúnra wọn ìpáyà ọlọ́run fúnra wọn wọ́n wá sí ibi tó wọ́n ní payà ìbẹ̀rẹ̀ ọlọ́run náà ìbẹ̀rẹ̀ ọlọ́run tó bá wà níbẹ̀ àdínlẹ̀ lọ́wọ́ máa gbà ẹ̀ fún ìdíje ọ̀nà tó lẹ́yìn ìpayà ọlọ́run náà ní wo tètè àdínlẹ̀ lọ́wọ́ bá ẹ̀kọ́ ti dé ọlọ́run tó payà ọlọ́run eléyìí ní kìíní ìpayà tó jẹ́ pé ẹ́ fásitì àti mọ̀ dada ìpayà dáadáa lẹ̀ eré owó alúwa àwọn jíjáde ẹ́ ìpayà dáadáa lẹ̀ so ẹni tó bá payà ọlọ́run ọba àdéjọ́lá ẹ́ nípayà tó jẹ́ pé nípayà pàápàá àwọn ọmọ ọlọ́ọ̀bá àdìsọ́lá ní àwọn náà ní gbogbo àwọn nǹkan sáàkà àwọn náà ní wọn fẹ́ ẹ tàbá wo orí ìṣúra yìí látòkù sílẹ̀ á lè tó kùsùn ìjọba tí ń dárí lórí tó tayọ tóbi tó tayọ kàwé yìí ṣé nǹkan tó padà fún àwọn èsì méjì ẹ tó ní tó fún àwọn èsì méjì òun náà ní kàwé yìí kàwé yìí ní máa ń pínyà sí pé èyí àti mùmìnì ẹni kàwé yìí bá ń bẹ pẹ̀lú ẹ̀ yóò máa jẹ́ mùmìnì ẹni kàwé yìí bá gbé yóò máa jẹ́ kékeré ògbó owó tí túrà yìí gbọmọ alágbègbè délẹ̀ ń gbà wá lọ sí kíni ń wà wá lọ sí kíni ìfún ọlọ́wọ́ bá ní ìwà lọ́wọ́ tó tó ń túmọ̀ fún wa pé a bójú tó òfin wa ká lọ wá ìmọ̀ ká kẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tí máa bá òfin jẹ́ rí rí máa jìnà sí wa ẹ̀ òfin wa má bàa bàjẹ́ ká mọ̀ wà nínú àwọn pé ọ̀gbìn àti òun náà ló ti gbogbo gbogbo láyé tó látara ìdílé yìí ká kására ẹ ìpínlẹ̀ ìgbàta òbí ìjẹ́ nínú ọ̀rọ̀ ni àbí nínú àbí ọkàn àbí nínú iṣẹ́ àbí nínú ìlẹ́jì nínú nǹkan tó ń yẹ mẹ́sàn-án náà ọba àdìsọ́lá àjìnà ìjàgbọ́lọ́ ọba àdìsọ́lá fúnjọ́ sànù ọkọ̀ àdìsọ́ àgbẹ̀yẹ sí fún wa ọba àdìsọ́lá àti fún wa lọ́jọ́ ìbílẹ̀ ìyáàmà kọ́lọ̀ ọba àdìsọ́lá kó tó wúlò fún ẹni ọ̀kan wa ìbáraṣẹ́ dáadáa وعلى آله وصحبه وسلم نعم ẹ̀ndọ́ ṣe gíní náà wọ́n ní ẹni tí pàtàkì mara Islam tí ó wà tó wá kó kúrú tí ó sì tó bá tó tó tó ẹni tó ń tóra tó ń tóra tó ń tóra ẹni tí máa ń jẹ́ tí máa ń tóra rẹ̀ mùsùlùmí kò sí àpẹẹrẹ lórí pé ẹni lè jẹ́ mùsùlùmí tó ti jáde fún ìsìlá pẹ̀lú iṣẹ́ tó bá ṣe àbíkọ̀lù ọ̀rọ̀ tó bá sọ àbíkọ̀lù àti ọkàn tó ní àbúṣe ìdíje ní ẹ̀sìn kò gbà bí yẹn bá àmọ́ ti fa ètò ìṣe ìsìlámù mọ́ ìyẹn lè jáde pẹ̀lú pé kọ́lá jẹ́ tó wọ́n máa lajú jẹ́ wọ́n ti kò wọ́n ti jẹ́ mùsùlùmí so ẹ wá ní bí yẹn bá ẹni tó bá wá kó sí ìgbà tó ti jẹ́ kúkúrú yìí ẹ́ so irú ẹni báwọn pẹ̀lú àwọn májẹ̀mú ti fẹ́ mú kó má jẹ́ pé owó ẹ bá ń tó kó ti ka ẹni bóyá àyíká ni bóyá ó gbàgbé ni àbí wọ́n ti kíni àbí wọ́n ti ẹ pa nínú àwọn kan táwọn bá a ti fún kó má jẹ́ pé pẹ̀lú tàwí bóyá àti kan àti kúkà ni kí wọ́n ti gba àwọn kan táwọn sọ yìí gbogbo ẹ̀ka pátá kó bá ti sọ kó bẹ́ẹ̀ kó rẹ̀ bẹ́ẹ̀ tí àyíká ká ti kó bẹ́ẹ̀ fún èyí ti pé kó mọ̀ èyí ti pé wọ́n ti ẹ kéèké tó ń jẹ́ ìgbàlẹ̀ tó ń mú síláàsì kéèké tó gbàgbé ó ti ṣe ìka yẹn torí ilé ìwé ìṣẹ̀ kúkú ó tẹ̀lé sí lórí ilé ìwé àwọn olùdíje kọ́dà tí gbogbo kọ́dà tí yẹn máa ti tẹ̀lé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́dà tí yẹn wẹ̀ tí yẹn fihàn síla tí yẹn gbé lọ́gbẹ́ tí yẹn tó gbẹ ẹ̀ òkè yìí náà ti máa jẹ́ tò tí yẹn bá wá tí yẹn kan bá wá gbà ẹ̀ tí ìkọ́ ọmọ tòbí ọjà ẹ̀ bá ti ṣe àlàyé ọ̀rọ̀ fún un ní ọ̀nà tí yẹn gbà sálàyé ọ̀rọ̀ fún yẹn tí yẹn fi yé yẹn ẹ̀ kéèké láwọn tó sì nímà nípa rẹ̀ tó gbẹ́ lómi náà nìkún yóò kàrí ẹnìkan tó sì nǹkan tí ò dáa ní àtọ́tọ́ sí yóò bẹ́sìn mú náà kúkúrú ní wà ní àkúkú bó ara ò gbọ́dọ̀ sọ sí nípa báyìí tó ló ń ti èyí ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtàlẹ́ yìí bàbá ìtàlẹ́ yìí ara wa náà ṣe ní ìfúnfà lóògùn wa sọ pé òṣèlú ní ìṣe ìkọ́mọ́tò ìjọba tẹ̀lé ìkọ́mọ́tò ìjọba ti wá sí lórí ẹ̀bá wọ́n lè lé ẹ̀ pé àfáàní ìjọba ìlú ẹ̀sìn ìgbé ìtàlẹ́ tẹ́lẹ̀ ẹ̀dá àbárí pé àfáàní inú problem tó náà lè ní kó ló lè ní ó lè ní problem tààwí ìgbà ó lè mọ̀ fún àwọn àyà kan wá sí òkú gbé àwọn àyà kan sí òjọra wọn òun wọn wá ó ní problem tààwí tó lè ní ìpín èyí òun ni èyí wà ní ọjọ́ láti fi láti fi àlàyé láti fi ṣúgbà ìlú ta àwọn ìlú wà èyí ti ta àwọn ìlú wà pẹ̀lú ẹ̀ tó àwọn tó jẹ́ àwọn tó bá ní mà àwọn tó bá jẹ́ àgbà tá a jẹ́ àgbà ni wọ́n sábà kó jẹ́ àwọn nǹkan yẹn wọ́n máa ń sábà ní problem pẹ̀lú kí pẹ̀lú àwọn ìlú àyà àti ìlú àti ọ̀hán òun náà yóò fi òun náà yóò wọ́n torí ó ti wá Ya, àyà tó ń bá ìlú iṣẹ́ o tọ́lọ̀ ń fi tọ́lọ̀ ń bí ìgbà ní. tó lẹ́yìn ìgbà tó bá ti ṣe àlàyé ta àwọn ìwé fún pẹ̀lú àwọn ìwé pẹ̀lú àwọn tó kó ráàlì lórí wọ́n ní sẹ́yìn lè bu àyè fúnra rẹ̀ ẹ̀yìn tó yẹ fúnra rẹ̀ ní àwọ̀ tó àwọn àwọ̀ rẹ̀ tó bá ti àpò sáré ọ̀rọ̀ yẹn tó bí àwọ̀ àwọ̀ àwọ̀ wa àlejò bá wà lóṣù sálà ní ìdúwé àwọn àwọ̀ sáà mùsà fún wa ẹlẹ́wẹ̀ náà ní àwọ̀ ẹ̀ wọ́n ní àwọ̀ tó ní wọ́n náà ní àwọ̀ ìyá mi ní ẹgbẹ́ àwọ̀ ìjọ mi àwọ̀ ìjọ wọn ní ìdè ẹ̀yà mi ní ká sí wọn sí inú àkóso ìṣèlú ọ̀hún tó àti ìyá màdí ìlà ìyàwó ní ìgbà kan ló ní ìtòsí lọ́la kò ní àwọn àwẹ̀ tó ń ṣe ìdílé àwẹ̀ àtàwà rẹ̀ àbí àwọn ilé àwẹ̀ aṣọ́wá gbàgbọ́n tó àtàwọn irú àwọn àwẹ̀ tòkẹ́ wá ilé yẹn wá ní àtúnyàrá ìdáwẹ̀ tó kó òun ní òun wá sí ìpàlọ́dọ̀ ọlọ́run tó wá yẹra ìdáwẹ̀ òun ò sí fẹ́ ìpàdé pa ìlú òun ìjọba wa ní àkókò yìí kò sí ìpàlọ́dọ̀ ọlọ́run fún àwọn owó àwẹ̀ láti ìjọba yìí tó àwọn táwọn ọmọ ọ̀la ọ̀tà àlẹ́ àìlám òun náà làwọn ti àwọn ti sẹ́yìn ẹ àwọn náà wọ́n làwọn ti àwẹ́ ṣàgùn tó yóò máa tọrọ àdúrà ni ẹ tó bá wọn àtọ́jọ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá ó máa tọrọ àdúrà tó tó bá wá jẹ́ pé òun á gba àwẹ́ súnà àwọn àwẹ̀ tó wà rẹ́kọ́mẹ́dẹ̀ yìí ẹ àtúkọ yẹn àtúkọ àdúrà tó ń fún ọ kó máa tọrọ àdúrà bọ̀kẹ́lẹ́ pé nítorí fún pọ́blẹ́mù ló wà ní ìgbà àwẹ̀ nítorí òun ni mo ní kára o tó àti rẹ̀ nìkan tó sábà ń tẹ́ ẹ bá rẹ̀ nìkan tó ààrẹ àwò ẹ̀yìn ọ̀bá ọ̀tàrà àmọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ìjọbẹ̀rẹ̀ wọ́n ní lẹ́yìn ọ̀bá kápá kókò láwò ó láwò tí ọ̀bá kókò láti sàrà wí kókò láwò ó láwò ẹ̀yìn tó ó láwò àmọ́ kò ní láyà ẹ̀yìn sàrà wí. wọ́n tó sọ láti sàrà wí ìdájọ́ rẹ̀ èyí ti ọ̀rá yẹn ìdúbà wọn èyí ti ọ̀rá yẹn sàrà wí láti láyè ìdúbà wọn tó ó sì wà ní sọ́nà wà ìtàkùn wà lè ní wà lè ní ipa tí ó kó látara tó bá ìyẹn bá rẹ̀ ní tó bá ti gbà rẹ̀ tó pé tó ti ti àwọn ẹ̀sìn bá rẹ̀ jẹ́ àmọ́ wọn náà má lè pé ládàá ló dàbí ládàá àwọn tó máa ń bì tó ní gba ládàá bí àwọn tó ń bọ̀ lọ́sà àlá àwọn àmì. Alukala. Bàbá yàrá mi, ẹ bàbá yàrá mi, náà.

to àrẹ́sì ọ̀la wa yóò sọ́la àrẹ́sì ọ̀la ìgbọ́dọ̀ jẹ́ orí ní káàdì láti dá àti wàjú ìgbà nǹkan jẹun àbí nǹkan mú mi nǹkan lò wọ́n ti góòlù ṣe tó góòlù àbí sílvà àrẹ́sì ọ̀la ìgbọ́dọ̀ jẹ́ ẹni máa ń jẹ pẹ̀lú ẹ̀ àbí máa ń pẹ̀lú ẹ̀ àrẹ́sì nàìjíríà nọ́mbà ní kíkẹ́ oníṣẹ́ gbogbo mọ́ ẹ̀ so èèwọ̀ ní kéèké ní ojú ojú náà láti ìgbà ìjọba ìsìlámù so ìwájẹ́ tó bẹ́yà wọn fi sáàpù yàn yóò pẹ̀lú náà lẹ́kọ̀ọ́ ni nígbà tó bẹ́ẹ̀ máa ìgbójẹ́ mùsùlùmí náà ìsìláàmù náà ló ti sọ bẹ́ẹ̀ àìjáàlù tún náà ló tó máa pé òun lè máa lò ó pé wọn náà yóò jáde ní sínú kọ́ọ̀bù mi ó sàlàyé fóun náà yìí pé kò lẹ́tọ̀ọ́ tó bá wá sàlàyé fún náà wá ní àrárá o ara yín kọ́ ṣe nígbà náà ó wà sọ pé ìtòlí ti mú ẹni bá mú fún àtúwá ẹgbẹ́ tí ó náà ẹni pé òun ti ẹni bẹ̀ẹ̀ mú kankan máa jáde náà mú tó láti dúró àkíkiri láti dúró àkíkiri fún ẹ̀yà pé ìgbà tí ó bá ìgbàlá Thank you. Naam. Naam. Àdé ìpàdé nípa tàbárò, pé ká àmọ́ sábà gbọ́ káàkiri òun náà ní ẹ bá mú ìjáwó pẹ̀lú kó mumi pípa ó dára kàkàrà kò lọ́sìn àlàyé tá a ṣe níbẹ̀ òun náà ní pé kò sẹ́yìn ẹ̀jẹ̀ bá mi kò sí ẹ̀rí kankan nínú àtúnlá ní sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ àmì ní kí ẹnìyàn fún wa pé ọ̀sán àmọ́ náà jáwé kí ìdíkó bá yàwó láyé sọ̀rọ̀ ètò tí ó pé wà dára kàkàrà kò yí bẹ́ẹ̀ wà fún òun náà ní ẹni tó bá yàwó láyé sọ̀rọ̀ obìnrin so èyí náà ló bá dáhùn bá mi sọ pé ẹni tó bá yàwó ẹni bá àmọ́ tó jẹun ẹ̀jẹ̀ bá mi tó láti ní tó láti yóò dá àwọn ẹ̀yẹ padà yóò dá àwọn ẹ̀yẹ padà yóò tún túbá nítorí pé ó ti gbẹ̀yìn tó fẹ̀sẹ̀ nínú ọ̀sán ọ̀gbọ̀n. àwọn táwọn pé ó ti dára kàfàrà yóò gbà wẹ̀ títí àbí yóò bọ̀ yan títí àbí yóò bọ̀kùn lọ́rẹ̀ ẹ̀rú ààrẹ ẹ̀rú ẹ̀dùbà mi tó gbé gbogbo wáyé ọ̀gbọ̀n tààlà ààrẹ. Thank you náà wọ́n gbé bóòlù ẹ̀jẹ̀ máa fi ẹran tó eh, bí ẹ̀ máa ń ṣe nǹkan ọ̀sìn ẹjọ́ mi dábà ìdájọ́ bá náà sọ̀rọ̀ àwọn ìṣọ́lá mi fi nípa dábà ẹ̀ eh, ìpè àwọn tí wọ́n yin dábà ẹ̀ eh, ká máa mójú tó dábà wọn lálẹ́ lóru lálẹ́ lóru ẹ̀ máa mójú tó dábà ní ẹ̀gbọ̀rọ̀ gbó jáde ẹ̀yìn tẹ́ bá ní dúkìá ẹ̀ máa mójú tó dúkìá náà ó ti bá wù ìdájọ́ náà sọ̀rọ̀ àwọn àti ọ̀sán àmì lórí ẹ̀yìn so àwọn èèyàn tó bá èèyàn yóò máa gáàdì ìgbà rẹ̀ tó ti ẹran ojú bẹ́ẹ̀ lọ́sàn ṣùgbọ́n tó bá ti lálẹ́ àwọn tó bá ti dábàá ká mú ẹran wọn tó káwọn ti fi káwọn ti fi àtúnṣe ìgbẹ́ ìtọ́jú òkú bá ní pé káàdì tẹ́ wọ́n máa ń káàkiri táwa ní kẹlẹ́ ń wọ́n tẹ̀lé ọlọ́ba àti ìlú fún fún fún fún fún fún àlẹ́ ìjẹ́ ìdíkà rẹ̀ àwọn bá ti dálẹ́ tó àtẹ́wọ́ àwọn tí wọ́n ní dúkìá kámọ́sùn tó ẹ̀jẹ̀ ẹlẹ́ran ẹ̀sìn ẹ̀rìn pa ẹ̀sìn mọ́lẹ́. then àgbé ìkọ́bẹ̀ ìpè tí a bá ti wọ́n ti gba ẹran ẹ̀sìn bá mi tó nǹkan yìí ti ẹran yìí dúkìá ẹ̀sìn mọ́lẹ́ dúkìá ẹ̀sìn mọ́lẹ́ tó fẹ́ẹ́ bá ti wọ́n ti gba ẹran tó kíláàsì ilé òun ilé òun ìtọ́jẹ́ ìtọ́jẹ́ ní سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك